الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا انتهوا خيرا لكم انما الله اله واحد سبحانه ان يكون له ولد له ما في السماوات وما في الارض وكفى بالله وكيلا اتبر عليه lórí àyà yìí a sì ti bá àlàyé wa débi ọ̀rọ̀ ọlọ́run tó ní fa aminu billahi wa rusule nítorí náà ẹ ọlọ́run ọba gbọ́ ẹ sì gba àwọn aránṣẹ́ rẹ̀ gbà wọ́n gbọ́ wala taqulu thalatha ẹ má sì máa pe ọlọ́run ọba ní mẹ́ta ẹ sì rí abala kan nínú àlàyé táwọn olùmọ̀ọ́sẹ̀ nípa kíkọ̀ fún wọn láti máa pe ọlọ́run ọba ní mẹ́ta pé ń bẹ nínú wa ẹni tó sọ yìí ké kíkè dáńkọ́ ọlọ́run ọba ní mẹ́ta náà ni bí wọ́n ṣe pín sí pé ọlọ́run ìyàwó àti ọmọ rẹ̀ a'udhu billah ilé ìjẹ́ tafsir tó wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma tafsir mi tún wá nípa nǹkan míì tí pípé ní mẹ́ta yẹn lè já ṣùgbọ́n a ní àwọn nasọ́ra bí wọ́n ti ṣe jẹ́lẹ́ kàǹkà tí wọ́n jọ tọ̀ọ̀tọ̀ tọrọ wọn yàtọ̀ síra wọn gédégbé ẹnu wọn mọ̀ sí kò ó kò lórí mẹ́ta lọ́kàn yìí torí ẹ wọn ni ọlọ́run nǹkan ẹyọkan ni ṣùgbọ́n tó pín sọ́nà mẹ́ta. gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó wá pín sí ọlọ́run kan làwọn náà tún jẹ́ nínú tí wọ́n gbà lérò pẹ̀lú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n fi ń pọ̀ ọlọ́run mẹ́ta lọ́kan ọ̀kan ni bíbẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìmà ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ ọ̀jọ́ kan. torí ẹlòmíín sọ pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímá ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú bàbá náà ní bíbẹ́ ohun tí wọ́n sì gbà lérò pẹ̀lú ẹ̀mí náà ní sẹ̀mí nítorí wọ́n sì gbà lérò etí àrìmú nínú ọ̀rọ̀ wọn ètò takora wọn yìí kókó rẹ̀ ní pé àní Isa alayhi islam fúnra ara rẹ̀ gan ọlọ́nkan ni kókó tí wọ́n fẹ́ fi hàn wá nù pé Isa alayhi salam òun fúnra ara rẹ̀ ọlọ́nkan ni wọ́n sì ní ìdí tó fi jẹ́ náà àwọn nǹkan àwọn ohun tó dáni lágara èyí tí ọlọ́run mú kọ́ máa ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ láwọn kan tó ṣe pé kò lè rọrùn fẹ́nìkan láti lè rí i dá sí i. wọ́n sì ní ìdí tí àwọn kan yẹn fi tọ́ka sí pọ́lọ̀ ní Ìsá òní wọ́n ní gbogbo tí Ìsá ń ṣe yẹn òun ló wù láti ṣe é tó sì rí ṣe òun ló gbèrò àti ṣe ó sì ṣe ó wù láti ṣe bẹ́ẹ̀ láti lajú afọ́jú ọ̀la ó gbèrò àti ṣe bẹ́ẹ̀ ó rí ṣe ó wù ú láti wá adẹ́tẹ̀sán ó sì gbèrò rẹ̀ ó rí ṣe ó wù ú láti jí òkú ó rí i o ó gbèrò rẹ̀ ọbọ̀ sí i wọ́n ní ó wù láti máa sọ fáwọn èèyàn nípa tó kó pamọ́ sínú ilé wọn àti tí ń kọ̀rọ̀ ó sì rí i ṣe gbogbo eléyìí lọ́tọ̀ka sí pé a sì máa ń pé gbogbo alájọ afọ́jú àwọ̀ adẹ́tẹ̀sán ajókòó dìde. à ń sọ fáwọn èèyàn nípa tán kó pamọ́ sínú ilé wọn àti tí wọ́n jẹ́ ńgbà tẹ́nìkan ò rí wọn wọ́n ní gbogbo nǹkan ìjọ agbára èèyàn lọ ó ju agbára èèyàn lọ a ẹni tí ó rí ṣe ńṣe ló yẹ kí gbogbo àwọn èèyàn ọjọ́ máa ròyìn rẹ̀ kó ń lọ lọ́n à afọ́jú à wo adẹ́tẹ̀sán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo nǹkan ẹjọ́ agbára èèyàn lọ ìdí nì táwọn fi ń ròyìn ẹni tó rí i ṣe pé ọlọ́ọ̀ni. eléyìí ni ọ̀nà tí wọ́n gbà fi sọ Jésù dọ́lọ́ wọ́n ní gbogbo nǹkan tó ṣe yìí tá a sì mọ̀ kó ju agbára èèyàn lọ. òun ló sì gbèrò láti ṣe bẹ́ẹ̀ ó sì rí ṣe bẹ́yìn bá ní kì í sọ lọ́hùn nítorí àwọn nǹkan tó ṣe yìí pé kò tó láti sọ́dọ̀ lọ́hùn ẹ̀yin náà ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ náà ká fi mọ̀ pé ẹ̀yin náà Allah but in as much tẹ́ bá ti lè ṣe ẹ fọ̀rọ̀ lẹ̀ ẹ jẹ́ àjọ gbà fún bẹ́ẹ̀ làwọn So. ìdáhùn ó póríṣiríṣi lórí ọ̀rọ̀ tó ń sọ yìí èyí tí wọn náà máa fi dá gbogbo ẹni tí ọba sọ fún ọpọlọ ní Jésù tọwọ́ á fi àwọn nǹkan tó tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ tó fi ń ṣe àtìlẹ́yìn fún tó wí àbí wọn léèrè kí tó bá ṣe pé agbára rẹ̀ ńlọ́ba fi ṣe gbogbo nǹkan tẹ́ ló ṣe òun òun ló sì dá ṣe kìí ṣe ọlọ́run ọba ló fún ṣe kìí ṣe agbára ọlọ́run làwọn nǹkan yẹn fi ṣẹlẹ̀ ajẹ́pọ̀ yẹ kó lè lágbára láti lè gba ara rẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ àwọn Júù àwọn tó pètùpèrò láti wá pa tí wọ́n rọ kiri ká lé rẹ̀ tí fi ń sọ yìí kíta lẹni tí ó dípò mi kémi pẹ̀lú rẹ̀ ọjọ́ pàdé níbo lálùjẹ́nà ah ẹni tó dá lágbára láti lè lajú afọ́jú ó dá agbára ní láti lè wo adẹ́tẹ̀sán ó sì dá agbára ní láti jókòó ǹde sóni ọ̀hání lè sànú ara rẹ̀ kó gba ara rẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ kó bá làkà ọyẹ kápẹ́ jésù lè gba ara rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ o pínpín tá a lọ wá tá a lọ wọnú bíbélì níta bá ń bẹ̀ ọ̀tàkùn tí wọ́n ń sọ pé jésù ṣe o because jésù tó lágbára láti jókòó jésù tó lágbára láti lajú afọ́jú tó lágbára láti wá adẹ́tẹ̀sán ó yà wá lẹ́nu pé nínú bíbélì wọ́n ní ní àkókò tí àwọn Júù tí wọ́n wá tí wọ́n fẹ́ pa Jésù wọ́n ní ń sá sókè sódò ni ní pé bàbá má fi mí sílẹ̀ fún wọn mú o má jẹ́ wọn ó lù mí pa o ẹni lágbára tó bá wọn tó yẹ kó ń lọ dágbára ní láti jókòó dìde abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ó lágbára láti pẹ́ lájú afọ́jú sì yá ojú ọ̀dà agbára ní lẹ́nu wọn o láti wá adẹ́tẹ̀sán ẹ̀tẹ̀ nífà kẹ́tẹ̀ kó lára ẹ̀ ó sì dìtàn nítorí ọ̀dà gbogbo agbára yìí ní fúnra ara rẹ̀ kí èso ọlọ́run ló fún lágbára rẹ̀ wọ́n á ní lè dágbára rẹ̀ lẹ̀ àwọn pépà ń dàrú láàrin oníwà ń saka, wọn kí baba má fi mí fún wọn mú o má jẹ wọn mú mi o wọn ń dààmú wọn dájú pé rọkàn ń bẹ láàrin abẹ́ ìfura ń bẹ tí o bá yí ọ wà pèjúwe èèyàn kan ó ní owó tó yẹ pé ó máa ń lọ bá èèyàn níbi tí wọn àti lówó ó máa ń fowó sànù wọn yìí máa bá wọn san gbèsè tó bá sì bá wọn san gbèsè tán kì í béèrè pé kí wọn san padà fún un àwa gbọ́ pé wọ́n lé òun náà ká ń lù lórí kọ́ jẹ̀yàn lówó kọ̀ sán sọ́ba làkà ẹ̀ kọ̀ bá mu tó bá kówó rẹ̀ ní bá fi báwọn èèyàn san gbèsè tẹ́lẹ̀ ọ̀ àbà àbà abẹ́ẹ̀ fẹ́ san bẹ́ẹ̀ náà ni jésù ó ní àwọn agbára ńlá ó nífà fúnra ara rẹ̀ ló lágbára wọn kí ẹ bí wọ́n ṣe wí. àwọn ọkọ àwọn kankan afẹ́ mú yàn afẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o pé ọ̀yà gbogbo yín bẹ́ẹ̀ sùn lọ àbí ẹ̀kọ́ ni tí ọba tiẹ̀ fẹ́ pa wọ́n pé ọ̀yà ẹ̀sùn kí iye yín ó sì máa sọ padà ti lẹ́yìn ìjọ mẹ́wàá kí sì máa hàn án so kò sí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ tún sọ ẹ̀yin sì ní ó ní agbára burúkú àmọ́ ẹ̀yin náà lẹ tún sọ pé ń tún sáká wàá wòran anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam ìgbàtí àwọn ará Mẹ́kà táwọn náà pètèpèrò láti pa àbí káwọn lé kú ọ̀nlù nǹkan àwọn tì má lé láéláé wọ́n ń dètè tọ́lọ́ ọba náà sì ń dètè tiẹ̀ wọ́n á mọ̀ pé ọlọ́run ọba ló dáa jù nínú àwọn adètè. النبي صلى الله عليه وآله وسلم ما أشبه البارحة ب... ما أشبه الليل بالبارحة آه ولو نجو تانا أبيتو نجو تانا àbí tànájọ tòní ọ̀rọ̀ yín fẹ́ jọra wọn jésù ń bẹnu lé pẹ̀lú àwọn sàábì rẹ̀ sá ẹ wá sọ pé gbàtà àwọn ẹni tí ó mú dé wọn á ní ta lẹni tí ó dipò mi ìyẹn ni pé wọn á má pa òun torí kù tó hun yóò ṣe àkóbá púpọ̀ fálọ́ọ̀mà abẹ́rẹ́ bẹ́ẹ̀ torí iṣẹ́ wà tó ń fẹ́ jẹ́ tí o ti jẹ tán àmọ́ tí wọ́n bá lọ ṣáàlà pàdé lálejò náà ó lose eléyìí ọba làkà ẹ̀ ṣùgbọ́n kálukú wọn wọn ń wojú ara wọn náà ẹnìkan ní sáà sọ pé èmi èmi ti ṣe tán ẹ wá wà Nabi sallallahu alaihi wasallam àwọn ará Mẹ́kà wọ́n yan àwọn géńdékùnrin kọ̀ọ̀kan láti inú ẹ̀yà kọ̀ọ̀kan kálukú pẹ̀lú ìdà tó mú bérebére. tọ́ wípé idribuhu darbata rajulin wahid ẹ̀sà ní àsàpà bíi pẹ́ nìkan lọ sa tó máa sọ bẹ́ẹ̀ yẹn lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni pé kí ọmọ jẹ́ wípé ẹnìkan wọn ò ní tiẹ̀ ńlọ́kọ́kọ́ bá ló fi kú àbó ńlọ́kọ́kọ́ sa lọ́gbẹ́ ńǹ wọn ò ní mata lẹni tó kọ́ sa yàtọ̀ sẹ́ni tó kàn yín láti sa one two three kálukú kò bóni. ọ̀fẹ́ pa ànábì bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wúrẹ́ nífa àwọn arò pé táwọn bá lọ báwọn ọlọ́run sì máa wà wọ́n ràn wọ́n gọ̀ àpéjọ báwọn àwọn alágbára má mẹ́rù wọ́n fẹ́ pa ànábì Muhammad sallallahu alayhi wa sallam anabi rí i pé wọ́n ti dé ẹ máa wo nǹkan mẹ́ o àwọn anabi ọlọ́run ètú lẹ̀ torí pé tó bá yẹ pé àwa ni tá a mọ̀ pé a ti sákùn lé anabi ń bẹ ń lé títí wọ́n fi dé ọwọ́ ni kí Ali kò tí ì ṣẹ̀ṣẹ̀ gba àmàràn wá Ali sùn lórí ibùsùn kó fi jẹ́ ìṣojú fún wa kó fi máa lérò pé mo sì wà á nulẹ̀ tọ àlẹ sùn bẹ ṣé wàá lè sùn rú ẹ àwọn tó ti kó dà wá fa tọ́ ẹ pé tí wọ́n bá ẹ̀ka náà ni ọ̀ ń lọ́nu sọmọ pé ìwọ pé mo lè bá yín gbà á lẹ̀ tó bá kó owó ni sódà ìgbà tó bá fẹ́ gbé fún wọn tó bá kó owó yìí pọ̀ pé wọn náà ti máa fojú pọ̀ pọ̀ wò pé ṣé gbogbo ẹ̀ ní wọn á kó wọlé ọ̀dà wọn náà gbélé yìí àmọ́ kú ẹ̀dá kù aliyu sùn bẹ́ẹ̀ ìgbà tí anabi sallallahu alaihi wasallam wá jáde gbogbo àwọn géńdé yìí mẹ́mẹ́ o anabi fi ọwọ́ rẹ̀ ó fi bu èpẹ̀ ọ̀dàlù wọn subhanallah ọ̀dàlù wọn ọwọ́ ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba wa pé faja'alna min bayni aydihim sadda wa min khalfihim sadda fa aghshaynahum fa hum la yubsirun a fi èdìdì dí wọn níwájú a fi èdìdì dí wọn lẹ́yìn a wá fi èbìbò gbójú wọn wọn ríran bẹ́ẹ̀ lànà bí jáde lọ ẹni tá a wá mú tí wọ́n sì ní káwá tàláàtì bí èsì máa kọjá kẹ́ wọn yẹ́sì èsì tó bá dúró bẹ́ẹ̀ la anabi lọ sallallahu alayhi wa sallam sẹ́yìn kọ́ anabi sallallahu alayhi wa sallam òun wá dé tẹ̀sán orúkọ ẹ̀fúnra mẹ́ẹ̀ kọ̀ lájú afọ́jú kò sì jí òkú dìde ṣùgbọ́n àwọn mọ̀jìzá tọ́lọ̀ fún kò fún anabi mi nírú ẹ̀ àwọn nǹkan nǹkan tó dáni lágara tọ́lọ̀ fún kò fún anabi mi nírú ẹ̀ jẹtẹlẹ ìbá yé wa tonti kpọ̀ wọ́n lajú afọ́jú kò wá dẹ́tẹ̀ sàn kò máa sọ kí lẹ kó pamọ́ lé yín kí lẹ jẹ lálẹ́ àná lórí ètò fún ẹ̀yíṣà ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ẹnìkan ò dún kòkò mọ́ kánabi ọmọ asa sókè sódò kọ́ máa kó wọn ọmọ tó ń wò sí pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé jésù ló bá nírú àwọn agbára ńlá tẹ̀ ń wéwùn fúnra ara rẹ̀ ṣé kò ẹ̀kẹ́ irọ́ ńbẹ́ńbẹ́ àbí òsì irọ́ ńbẹ́ irọ́ tí ń sìn bẹ́ńbẹ́ ni irọ́ tí wọ́n pa wípé Jésù ní í ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ara rẹ̀ ìdí tẹ́sì fi mà ipò nǹkan ní í ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ara rẹ̀ pé irọ́ ni wọ́n ń pa ni pé afọ́jú tán láyé Jésù àbí wọ́n ṣẹ́kù mọ̀ ń bí yín afọ́jú mélòó ló lajú wọn mélòó àìmọye afọ́jú ló tún ṣẹ́kù adẹ́tẹ̀ mélòó ló wò sàn ẹ̀mẹyẹ ni ẹ̀tẹ̀ ń ṣe ilẹ̀ tẹ́ pakú láyé rẹ̀ òkú mélòó ló jí dìde ha tí gbogbo mọ́túárì kún sẹ́mẹ́tìrì òkú lọ jantirẹrẹ ni òkú mélòó ló wá jí dìde tó fi wá jẹ́ pé wọ́n wá ń sọ wípé òun ló ń ṣe fúnra rẹ̀ tó bá yẹ pé fúnra rẹ̀ ní bá ń ṣe ni síbó sáyẹ kọjá pé yẹs gbogbo ẹ̀yin òkú yẹ dìde ẹ dìde dìde àfẹrùkù kankan máa ń lu wa ọyẹ ẹ dìde kẹ ẹ máa kọ́lé sórí tẹ gbogbo orí tẹ òun kò dilé ẹnì kò ní kú mọ́ but bóòlù sì wá jẹ tó bá yẹ pé agbára rẹ̀ bá ní fi ń ṣe àwọn ẹyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ wọn lọ́n fi sàmì nìyí ipe tí ìbá sọlọ́n lọ́ràn eléyìí ìbá ti ṣẹlẹ̀ ọlọ́run ló sì mú ṣẹlẹ̀ tó tó bá pé ògèdè tèèyàn ni ó lè má lajú ẹni tó lajú ẹ̀ ó sì lè lajú ojú èèyàn kan lọ so èsì àkọ́kọ́ nù bọ́ọ̀ ni jésù ò sì lè gba ara rẹ̀ lẹ̀ tẹ́ǹtún kanu bíbélì pé ń sáká ẹ̀yin náà lẹ́sìn sọ́fà nínú bíbélì yìí kan náà wípé ẹni ègún ni wọ́n kàn má gbélébù ẹni ègún ayé al-mal'un ẹni tá a làánà pé ni wọ́n kàn má gbélébù ẹ dákun ṣé jésù mal'un wà ní jésù èsè mal'un torí ẹ àwọn contradiction yẹn ti pọ̀ jù ó sì gbé ogbé sọ́run. So sẹ́ni ègún ló gbé ọrùn bí bíbélì náà lọ sọ pé ẹni ègún ni wọ́n á kàn má gbélébù jésù èsì sẹ́ni ègún ó sì ń gbé kápé ni wọ́n ti kàn yí o ká sí di áyànù wípé ẹni ègún ni wọ́n kàn má gbélébù nù a'udhu billah ah ọlọ́run jẹ́ agbọ́n ọ̀pọ̀lọpọ̀ èrò tí wọ́n bá gbà ike àjẹ pé ntí jésù ṣe òun kèésù ló ṣe lágbára rẹ̀ ọlọ́run ló mú ṣe yéésù ló gbèrò rẹ̀ tó sì ṣe ọlọ́run ló mú ṣe àjẹ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ó ti bàjẹ́ nù ọ̀tẹ́ bá ti gbà wípé jésù kò lágbára láti gba ara rẹ̀ lẹ́ngbà tó ràn dé àjẹpọ̀ náà kọ́ ló ṣe gbogbo ohun tó ṣe fúnra ara nù ajẹ́pọ̀ náà kọ́ ló ṣe gbogbo ohun tó ṣe fúnra ara rẹ̀. tẹ́ bá wá kọ̀ láti gbà tẹ́ bá kọ̀ láti gbà tẹ́ ẹni dandan gbà agbára rẹ̀ ló fi ṣe òun ló sì wù ló ṣe a sọ pé kò tún sẹ́ẹ̀rì ń bẹ̀ torí bá jẹ́ bẹ́ẹ̀ gbàgbára rẹ̀ ló fi ṣe òun ló sì wù ló ṣe ẹ̀rí pé Musa náà ń kọ́ musa náà fúnra ara rẹ̀ mi ló nánu tó bá pé agbára jésù ló fi ṣe tó ṣe èròǹgbà rẹ̀ ló fi mú wá ajẹ́ pé musa náà aleyhi salam agbára tiẹ̀ náà ló náà fi ṣe tó ṣe èròǹgbà rẹ̀ ló fi mú wá ẹ ráwọn nǹkan ńláńlá tọ́lọ̀ ní ni padà tí ń dejò ṣé jésù náà ẹnu ká sọ pé Musa náà ń kọ èròǹgbà tiẹ̀ náà ló fi ṣe léwu lónà bá di kíni ló bá dọ́lọ́n the second àbí the first kí Jésù òtú ẹ̀ tó dé. bákan náà bí Musa ṣe fi pọ̀pá rẹ̀ tó fi gbá òkun ńlá tó kún pín sí ọ̀nà méjìlá ajẹ́pọ̀ agbára tiẹ̀ náà ló fi ṣe a sì mọ̀ pé èèyàn ò lè ṣe gbogbo nǹkan o tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ Musa náà ń kọ ọlọ́run ló kí Jésù òtó dé pẹ̀lú one thousand years jù bẹ́ẹ̀ lọ. bákan náà kíkọ́wọ́ bàbí yán kọ́wọ́ sì jáde kó funfun gbòò bí òrùn eléyìí tí anabi musa aleyhi salam tó náà ń ṣe gbàtẹ́ bá ti pa àwọn wọn ń ṣe fúnra wọn àyíké musa náà ló ṣe fúnra ara rẹ̀ jésù náà ò rí ṣe èèyàn míì náà ò lè ṣe àjẹpọ̀ anabi musa náà ń kọ́ àjẹpọ̀ lọ́ọ̀ ló náà bá wọn ni ọ náà náà náà ọlọ́run ti jésù ọ̀tọ̀ ah bó ló ṣe jọ́tọ̀ kò sí yàtọ̀ bákan náà ẹran ẹyẹ ẹran adìẹ bí ẹran àparò tó lọ́wọ́ máa ń sọ̀kalẹ̀ fáwọn ọmọ Israẹli tí wọ́n ń jẹ nígbà tí ìdàkú bá wọn fógójì ọdún nínú Sínà ẹran tí wọ́n ń jẹun àti oyin tó lọ́wọ́ bá fi ń pẹ̀lú rẹ̀ adé Musa lọ sọ̀kalẹ̀ òun ló gbèrò rẹ̀ ló bá sọ̀kalẹ̀ adé sọ. So, musa náà di kíni ọsọdọlọ tọ bẹ́ẹ̀ náà ni tọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ àwọn anábì yòókù náà gbogbo wọn náà lọ́lọ́ọ̀nù kí ni wọ́n wàá sọ nísì náà kó gbogbo àwọn anábì yòókù náà ló ní mọ̀ọ́jìzá ti tiwọn anábì wa muhammed sallallahu alaihi wa sallam mọ̀ọ́jìzá ti rẹ̀ tún pọ̀ ju ti gbogbo wọn lọ. ẹ̀ńjọ́ kan alukur'an yìí ni bàbá ńlá gbogbo mọ̀ọ́jìzá alukur'an ó ní. alukur'an oníbàbà fún gbogbo àwọn mu'jizat gbogbo ntí dánilágara eléyìí tí ọlọ́run bá fún gbogbo àwọn ànábì yòókù wọ́n ń tọ́ ìtọ́lọ́run fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn. torí ẹ̀ alukur'an tó máa bí ọ léèrè ìwọlọ́gàjù nínú mu'jizat. No ìtọ́lọ́n fún anabi sallallahu alayhi wa sallam ìtọ́lọ́n ò sì fún ẹnìkan nírú rẹ̀ rí kọ́ dáhùn ló ń pè é alukur'an kí ló fà torí pé ọlọ́run ọba ó fi pé gbogbo èèyàn àtàlùjẹ̀nu níjà wípé kí wọ́n múrú ẹ̀ wá kí wọ́n múrú rẹ̀ wá ọlọ́run sì tún fèsì kún tiẹ̀ tó gbìyànjú pé wọn ò ní lè ṣe é. قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا إيجي tí gbogbo أتي pátá àti gbogbo àlejànú porongodo tí wọ́n lórí àti múrò Al-Qur'ani yìí wá ọlọ́run ní wọn ò ní ríru rẹ̀ mú wá o láéláé kódà kó ṣe pé apá kan wọn ń ran apá kejì lọ́wọ́ kìí ṣe pé kóńkó jábele kálukú ń ranra wọn lọ́wọ́ wọn ò ní rí mú wá eléyìí ọ̀dà gbogbo aráyé lágara ni ọ̀rọ̀ tọ́lọ́wọ́n sọ. So ntẹ bá ní kì í sọ̀rọ̀ ọlọ ẹ múrú ẹ wá tẹ́lẹ̀ náà mọ̀jẹ̀zá àti túmọ̀ rẹ̀ nu ntọ́lọ̀ ń fún gbogbo ànábì yẹn túmọ̀ wọn nu wípé ntí mo ṣe yìí ọlọ́run ló mú mi ṣe àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ó sì jẹ́ ìjẹ́rìí òdodo àmì fún mi kó jíṣẹ́ ọlọ́run ni mí ẹni tó bá wá ní èso jíṣẹ́ ọlọ́run mọ̀ ń kàn ń pidán lásán ni kò ní òṣèrú ẹ̀ àgbàtí Ìsá lajú afọ́jú tí wọn náà bá jó jíṣẹ́ ọlọ́run tó ní kíni isa ṣe àbí irọ́ ni òpìdán lásán ni idán ni ọ̀dà òpìdán ni ọ lájọ afọ́jú tiẹ̀ náà wọn wá fún ọ. bákan náà owó adẹ́tẹ̀sán tó o bá ní kì í sòjú sí ọlọ́run ọlọ́run kọ́ ló mú bẹ́ẹ̀ ló ṣe ìwọ náà jẹ́ wọ́n kó àwọn adẹ́tẹ̀ wá fún ọ kó wò wọ́n sàn ọlọ́run ọba ó mú òkú jí gbọ́wọ́ tọba ni kì í sàmì pọ́jọ́ jíṣẹ́ ọlọ́run òpìdán lásán ni bí wọ́n kókù wá fún wọn náà kó jí wọn kó fi bílẹ̀ bá àjá nírọ́ bẹ́ẹ̀ náà lálùkùrán a ìdánilágara ti ń bẹ lára lálùkùrán ga jù because àti lajú afọ́jú àti wà dẹ́tẹ̀sì àti jókòó dìde o lè máa wò pé ṣé kìíní yìí ò ní sọ̀rọ̀ because ìyẹn tójú rẹ̀ fọ́fà. àbí èèyàn tó jẹ pé ẹ́n adẹ́tẹ̀ ni èèyàn tó jẹ pé ó ti kú bó la ṣe fẹ́ ó lè rò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni tẹ̀bí wọn náà ń sọ̀rọ̀ àbí èè sọ̀rọ̀ òkúkú ń sọ̀rọ̀ múrò ẹ̀wà ó lè ríru ẹ̀ mú wa kódà kó pé èèyàn ran lọ́wọ́ yàtọ̀ sí eléyìí àwọn àti kéékèèké mi wọn lọ ńjọ́ kan kò sómi wọn á romi kékeré kan kọ̀ pọ̀ lọ títí sẹ́ẹ̀ lómi wọn kò sí àfidí ẹ̀ yìí o ẹgbẹ́ wa anabi sallallahu alaihi wasallam kọ́ ọba ní omi yẹn wọ́n yọ ọwọ́ jáde báyìí omi bẹ̀rẹ̀ sí ní sẹ́yọ ní lára ọmọ ká anabi Muhammad sallallahu alaihi wasallam kálukú ń gbà ètò nídìí ń bẹ̀ ìdí inú táwọn olùmọ̀ wá fi sọ yìí pé. láàrin eléyìí àti àfipọ̀pá lu òkúta gan omi sẹ́yọ èwo lọ́gà jù náà omi ń sẹ́yọ lọ́wọ́ ńlọ́gà jù ni àbó omi ń sẹ́yọ lára àpáta à ọwọ́ mà ní lomi ń sẹ́yọ tí wọ́n fi ń sàlùwàlá tí wọ́n mú ń bẹ̀ tó àmàrà àpáta tẹ́lẹ̀ náà àwọn òkúta tó o bá rìn jìnnà wàá rókúta tó yẹ pé ara rẹ̀ náà lomi ti ń yọ. ọ̀pọ̀lọpọ̀ odò láyé ṣe bá tààrà òkúta náà ló ti bẹ̀rẹ̀ sàmọ́wọ́ mọ́wọ́ mi wà wọ́n náà kọ́ ọbọ̀ drum tó kún kọ́ yọ ọ́ jáde ọ̀wé ìjọba kan ti wà lọ́wọ́ rẹ̀ ní ọkàn lẹ̀ lọ́ba tán tó eléyìí ó fi hàn wípé àwọn àmì tọ́lọ̀ ń fáwọn ànábì ọlọ́run kọ́sọ́ wọn dọ́lọ́run tọ́lọ́ ló fún wa kì í ṣagbára wọn fi ṣe tí wọn bá wá ní ẹ àwọn ànábì yòókù lè dọ́lọ́run pẹ̀lú àwọn àmìyàn torí àwọn kọ́ ni jésù jésù náà sáni a wàá sọ fún wọn pé a jẹ́ pé ǹjẹ́ ẹ sọ pé jésù lajọ afọ́jú ó wu adẹ́tẹ̀sán ó jí òkú dìde. ó fún wọn níròyìn nípa tó ń kó pamọ́ sílé wọn á sọ yìí pé ìrọ̀lẹ́ pa ọ́ kò sí nǹkan kan nínú rẹ̀ tó ṣẹlẹ̀ gbọ́wọ́ Jésù aleyhi sẹlẹ̀ ajẹ́ pé ìrọ̀lẹ́ pa kpọ́n lọ́dà sí kò wáyé ìrọ̀lẹ́ pa wọn wá lè rọ́nà kan láti sọ fún wa pé Jésù ọ̀làjú afọ́jú òwò adẹ́tẹ̀ ojú òkú dìde kò sí torí pé gbogbo ń tọ́ àlọ́dọ̀ tiwọn àlọ́ lásán ni àlọ́ lásán ni sẹ́ẹ̀sì máa pé táwa ń sọ wípé Jésù ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n pẹ̀lú kínni pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run sáwà lẹ́rìí rẹ̀ àbá lẹ́rìí rẹ̀ a ní nínú alukur'an ṣùgbọ́n àti ìrẹ́rìí tó múnádóko yàtọ̀ sí alukur'an tó sọ pé Jésù ló ṣe fúnra rẹ̀ àwọn ní wàhálà wa bá nìsínkún ó mu wa. ẹ̀rí tó múnádóko ó lọ́lọ́ ló mú kékeré yọ ṣẹlẹ̀ àmọ́ mo ṣẹlẹ̀ gbọ́wọ́ Jésù kó lè bá a jẹ́rìí fún un lórí ọlọ́ọ̀ni ẹ̀yin wá sọ pé kò rí bẹ́ẹ̀ òun lọ́ màá mà ṣe èròǹgbà rẹ̀ ló fi rí ṣe tó bá yẹ pé ń ẹ bá wí iná lòdodo kò sí wàhálà irọ́ pa ìdí ni wípé kò síbi ti lè fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀. kò sí àwa la ní ẹ̀rí tọ́tọ́ kà sí tí ò sí iyèméjì ń bẹ ẹ̀yin ò lẹ́rìí kankan tẹ́ lè rí mú wa sáà lọ tẹ́ ń pa fúnra yín eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ. wọ́n ní àwọn nasọ́ra tẹ̀rí yẹn lẹ́yìn tí ọlọ́run gbé anabi Isa lọ sókè. So àwọn nasọ́ra ṣe ọdún mọ́kànléní ọgọ́rin tí wọ́n fi wà lórí atawhid lẹ́yìn Isa wọ́n ṣe ọdún mọ́kànlélọ́gọ́rin tí wọ́n fi wà lórí ẹ̀sìn Islam torí pé Isa gan fúnra ara rẹ̀ Islam ló mú wá àbẹ́ ìgbà tó sọ pé wà ó sọ ní bis salati waz zakat ọ̀pọ̀ àmì láṣẹ. kí n ṣe sọlẹ kí n yọ zakẹ abẹ́ ẹ̀gbọ́n tí Isa tún sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ falamma ahassa Isa minhumul kufra qala man ansari ila Allah qala al-hawariyuna nahnu ansarullah amanna amẹnabilà washhad bi anna muslimun. àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ sàábì rẹ̀ nígbà tí Ìsá tó fura pé àwọn èèyàn ìgbàgbọ́ ni wọ́n ń ṣe sóhun wọn gbóngbọ́ ó ní tani nínú yín ní ọ̀ràn mi ṣe láti gbẹ̀sìn ọlọ́run ọba ga àwọn sàábì rẹ̀ wọ́n dá lóhùn wọ́n ní nahnu ansarullah àwa ni alárànṣẹ́ fọ́lọ́n amanna billah àwa gbọ́ ọlọ́run àwa gbọ́ washhadu bi anna muslimun wọn náà jẹ́rìí sí pé mùsùlùmí ni wa subhanallah bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ Ìsá sọ ṣé ẹ̀sìn sàbẹ̀ lè yàtọ̀ sí sàbẹ̀ ànábì kò lè yàtọ̀ báwọn sàbẹ̀ bá jẹ́ mùsùlùmúnà fànàbí yul mursalu ilayhim ayda muslim ajẹ́pọ̀ anabi tí wọ́n rán sí wọn kọ́ mùsùlùmí lò náà lẹ́yìn tí wọ́n rí Ìsá mọ́ wọ́n ní wọ́n ṣe ọdún mọ́kànlélọ́gọ́rin tí wọ́n fi ń bẹ lórí ẹ̀sìn Islam ẹ̀sìn tawhid àwọn náà ń kírun lẹ́ni tí ń dojúkọ bí tọ́lọ̀ ni wọ́n máa dojúkọ wọ́n sì ń gbáwẹ̀ títí tí ogun fi ṣẹlẹ̀ láàrin àwọn Nasara àti àwọn Yahud. ìgbà tó kún ṣẹlẹ̀ wọ́n ń bá ìjà lọ láàrin àwọn ọmọ ogun yehudi arákùnrin kan bẹ́ẹ̀ tó jẹ́ akínkanjú orúkọ rẹ̀ a máa jẹ́ bulos pọ́ọ̀lù arákùnrin yẹn jẹ́ jagunjagun akínkanjú ọpa apá kan nínú àwọn ọmọlẹ́yìn anabi Isa. ọ̀pọ̀ apá kan nínú àwọn sàábì Ìsá àwọn sàábì rẹ̀ ó ní nítorí ti mú òun tóun fi ṣekú pa apá kan nínú àwọn sàábì rẹ̀ in kana al-haqqu ma'a Ìsá faqad kafarna wa jahadna wa ila an-nari àṣìṣe ńlá lélẹ́yìí o tọ́ba wa lọ jẹ́ pé Ìsá ló wà lórí òdodo tá a kọ̀ láti gbàgbọ́ àtúnwá ṣekú papá kan nínú àwọn àṣàbí rẹ̀ ajẹ́pẹ́ adi kèfèrí adi aláìgbàtọ́ ọlọ́run ajẹ́pẹ́ iná làwọn parí ọ̀rọ̀ àwọn sí nígbà tó ṣekú pa apá kan nínú àwọn àṣàbí Ìsá ló sọ̀rọ̀ yẹn. wa nahnu maghbununa in dakhalul jannata wa dakhalna an-nar àwa ni nǹkan ṣe o ajẹ́pọ̀ àwa ni nǹkan ṣe táwọn bá wà àlùjánnà nígbà tí àwa wọná àyè sì ti gbà wá láti ṣe ìsìláàmù káwa náà wà àlùjánnà ká ṣe ìsìláàmù tí Ìsá mú wá káwa náà wà àlùjánnà Paul ló ń sọ̀rọ̀ yẹn o ọmọ ogun ni akínkanjú ó bẹ́ẹ̀. wa inni ahtalu fihim màá dá ọgbọ́n àríkèrèkè fún wa Pọ́ọ̀lù ni ẹ o fa udhillahum màá ṣì wọ́n lọ́nà lẹ́yìn tí wọ́n ti ṣe eighty one years lórí ẹ̀sìn Islam tí Ìsá mú wá lẹ́yìn tí wọ́n rí Ìsá mọ́ o lọ́rọ̀ yìí o ó ní màá lo ọgbọ́n àríkèrèkè fún wa màá ṣì wọ́n lọ́nà fa yadkhuluna an-nar kó wọn lè bá wọn náà bí ti paul ṣe bẹ̀rẹ̀ ni o paul ní ẹ̀sìn kan ẹ̀sìn yẹn wọ́n ń pè ní al ọgán mẹ́sìn yìí báyìí ó lọ ó lọ. títí o fi débi tí àwọn ọmọ ogun àwọn nasara tí wọ́n fi ṣe bùdó Paul ṣe àfihàn àbámọ̀ rẹ̀ páwọn ń bá àwọn ọmọlẹ́yìn ànábì ọlọ́run jà débi wípé àwọn ṣekú pa apá kan nínú àwọn sàábì rẹ̀ ó mú ọ̀dà sórí ó wá ń ipe èmi ni Pọ́ọ̀lù ọ̀tá yín ó lóun ni Pọ́ọ̀lù ọ̀tá àwọn nasọ́ra sàkí Pọ́ọ̀lù kí lóun yahood ọ̀kan náà àwọn júù ni ntí Pọ́ọ̀lù ṣe fáwọn nasọ́ra kò yàtọ̀ sí ohun tí Abdullah Saba al-Yahudi jẹ́ Abdullah ọmọ Saba Yahudi ni òun náà ṣèṣe kó ń gba Islam. tó ṣe táwọn ṣíà fi ń shia ṣíà dòní ńlọ́dá ṣíà lẹ yahudi ni ó ṣèṣe pọ̀ ń jẹ́ mùsùlùmí òun ló ṣe àwọn ẹni tí ń jẹ́ ṣíà lọ́nà dòní irú nǹkan tí paul ṣe nù fáwọn nasara ó lọ ní paul ọ̀tá yín ìpè tí wàá bá mi láti sánmà mo rò pé ẹ̀ ń fura ẹ̀ ń dè sẹ́yìn pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti sì náà yẹn tí ó wí ni pé ah bàbá yọ sóhun bàbá rẹ̀ wò lọ yọ sí ọ tó bẹ́ẹ̀ ń ríra pẹ̀lú bàbá rẹ̀ jojúmọ́ yọ ọmọ kọ́ lọ́n yọ sóhun ọlọ́n yọ sí ìwọ̀ta ni tó gbẹ rẹ̀ bẹ́ẹ̀ ni pé tó bá yàgbẹ́ ó ní wọ́n pe òun láti sánmà mo rò pé ẹ mọ ìpìlẹ̀ rẹ̀ ó lè tè ló ń fẹ́ dá fún òun fẹ́ ṣì wọ́n lọ́nà kó wọ́n lè bá a sí kínni wọ́n lè bá a wọ́n náà tí ó bá yọ gbogbo doctrines Paul tẹ̀ǹtẹ̀lẹ̀ lọ́ngbọ̀n ó ní ìpè wá bá mi láti sánmà an laysat laka tawbatun illa an tatanassar ìpè ọlọ́run ọ̀bọ̀ ní foríjì ọ̀ àfi kí wọn náà di nasrani àfi kó ọ̀dọ̀ kan nínú àwọn ànàsárá lọ́lọ́run ọba ó tó gba ìrònúpìwàdà rẹ̀ ó ní wọ́n wá wọ́n pè mbẹ́ láti sánmà. fàdúkọlùkù fìlkẹ́ni sẹtìbẹ́ìtẹ́n wọ́n á mú wọnú ilé kan tí ń bẹ nínú church ńgbà tí Paul ti sọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kó àwọn àlọ́ náà ní máa ta lọ́dọ̀ wọn ní ìsẹ́nìkankan wàá bá mi ó ní ìpè wàá bọ̀ láti sánmà ikú àwọn ní sórí rẹ àfi kò gba islam ìpè láti sọmọ báwo wọ gẹ́gẹ́ bíi tani tó yé wa tó ní islam gbà kọ gba islam ìpè olówó abọ wọ gẹ́gẹ́ bíi tani tó fẹ́ pè rẹ lánàá bí sẹ́yìn pé bẹ́ẹ̀ lára rẹ ó ti tutù pé ọ̀dọ̀ àmọ́ lálàá ni àwọn kan aláfẹ́ fà láṣẹ pé kí ni tàmá wọn tàmá ti sọ fún wọn wọ́n gbà á nù wọ́n máa mú ó di sọ́ọ̀tì wọ́n fi sínú ilé kan nu sọ́ọ̀tì ó bẹ̀rẹ̀ sí ní gbélé yìí ó gbé bẹ̀ fọdún kan la yakhruju laylan wala nahara pé jáde lóru ká tó pé lọ́sàn hatta ta'allama al-injil bẹ̀lọ́ àti tó fi kọ́ nípa bíbélì ọkọ̀ ń parẹ́ dáadáa ọdún kan mà ní mélòó gan bíbélì ìwé mélòó ni tó ka Bólus àbí tó ka John tó ka tó tún ka tani Marcus tó tún kata ni lóko tọba ka mẹ gbogbo ẹ gbogbo ẹ lè má lọ tó fi kà tán káyọ̀ kó fẹ́ ṣe fíkìú kó ní fíkìú nù rẹ kọ máa kà dáadáa bẹ́ẹ̀ tó bá ìṣoṣù mẹta masha allah eléyìí wàá sọ ọdún kan ọwọ́ ajáde lẹ́yìn ọdún kan yìí wọ́kọ́ọ̀lù sẹ́mi pé irọ́ náà ló pilẹ̀ ètè sí ni. ó tún wá sọ pé nuditu minas samaa ìpè tún wá láti ọ lẹ́yìn ọdún kan a tún ti pè mí láti sánmà anna Allaha qad qabila tawbataka pé ọlọ́run ọba ti gba ìrònúpìwàdà rẹ lẹ́yìn tó ti gba eh, tó ti gba ẹ̀sìn nasara toro ngan Pọ́ọ̀lù kì sọ ọmọ lẹ́yìn ngan tó ti ṣe ẹ̀sìn fasaddaqu wọ́n sì gba ọ̀rọ̀ rẹ̀ pódodo ni bẹ́ẹ̀ ni bàbá máa pèèyàn láti sánmà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí gba torí àwọn ni Musa tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ wa ahabbu wọn fẹ́ràn rẹ̀ thumma madha ila báyìí ó Jerusalem lọ. ọwọ́ àfi nustor nustor ó fi jẹ alámòjútó bí ajẹ́lẹ̀ lórí àwọn ará Jerusalem ó wá sọ fún nusturu yìí báyìí anna Isa ibn Maryama ilah ẹ máa dì mú sọ fún nusturu. Ikwe Isa ọmọ Mariam o mo rò pé ibi tí nǹkan ti ń bẹ̀rẹ̀ bọ̀ nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ eighty one years tawhid ni wọ́n ń ṣe lẹ́yìn Isa wọ́n ń ṣe Islam Paul dàrú sọ fún tó fi lórí o ń fi yí ọ lónìí wípé Mariam ọlọ́run ni o thumma tawajjaha ila Rome ibẹ̀ lọ́gbà ó di Rome ní Rome lọ́hùn ó fi yí àwọn ará Rome ọkọ wọn nípa alahot àti anasot jíjẹ́ ọlọ́run àti jíjẹ́ yàn. eléyìí tá a sọ wípé nínú gbàgbọ́ wọn òun náà ni pé ọ̀dàpọ̀ mọ́ anasot ìjọlọ́n ọ̀dàpọ̀ mọ́ ìjẹ́yàn Paul ló ń gbogbo ẹ lẹ́wọ̀n ó tún kó àwọn eléyìí ní Róòmù báwọn wá sọ fún wa ó ní Ìsá tẹ rí yẹn kì í tá a kúkú fìfẹ́ kan máa kì í táàfì lè sọpọ́ lára wàlàkínnahu ibnullah ọmọ ni o òun sọ fún nàstúrù ìpè Ìsá ọlọ́run ni òun ló tún sọ fún ará Róòmà ìpè Ìsá ibnullah pọ́mọ ọlọ́run ni ọ̀dàpọ̀ ìjọ lọ́n ọ̀dàpọ̀ má ìjẹ́ èèyàn lọmọ ọlọ́run bá yọ dandan pọ́ọ̀lù ni ọlọ́ọ̀bẹ nìkan orúkọ tiẹ̀ ń jẹ́ yàákù ọkọ lélẹ́yìí ọ̀dà yàkùbù yàsọ́tọ̀ ọwọ́ akọ irọ́ yìí kejì nu ẹni kọ́ ni ẹni ẹ̀kejì nínú àwọn róòmù tó fi lé ilé lọ́wọ́ òun jẹ́ Yakub ẹnìkan á Yakub báwo nínú róòmù síbi àti sọ fún mi pé Yakub èsèdè Lárúbáwá èsèdè Lárúbáwá tọ́ ó tún pe arákùnrin míì orúkọ rẹ̀ ń jẹ́ al orúkọ rẹ̀ ń jẹ́ al ọ sọ fún un wípé ọlọ́run ọlọ́run kò yẹ kó gbò òun náà ní Ìsá bí ọlọ́run kò yẹ kó gbò òun náà ní Ìsá lẹ́yìn tó ti ráàyè wọlé sí gbogbo wọn lára ó wá bẹ̀rẹ̀ sí ní pe àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́kọ̀ọ̀kan. ń sọ fún oníkálukú pé ìwọ ni tèmi o ìwọ ni tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ ní pè wọn o ìwọ ni tèmi mo rí ànábì Ìsá lójú oorun ó sì yọ́nú sí mi. ìwọ ń sọ fẹ́ni kọ̀ọ̀kan nínú wa kíkẹ́ tó bá di lọ́la o màá dún bú ara mi Pọ́ọ̀lù ní sọ bẹ́ẹ̀ màá sì fira mi màá fi ṣe ẹni tí ó fira rẹ̀ ṣàtẹ̀gùn láti rójú rẹ̀ ọlọ́run torí ẹ̀ tí mo bá ti kú ntí a fi yí ọ kọ kọ àwọn èèyàn àbí òye ntí a fi kọ kọ kọ àwọn èèyàn nàstúrù tí wọ́n sọ fún pé ọlọ́run ọba òun náà ní Ìsá. máa tàn ká Yakuba tí wọ́n sọ fún yín pé ọlọ́run ọba ọmọ ọlọ́run ní Ìsá wọ́n náà máa tàn tiẹ̀ ká àwọn ẹni tí wọ́n sọ fún pípé ìjẹ́ ọlọ́run ọ̀dàpọ̀ mọ́ ìjẹ́ èèyàn èyí náà máa tàn tiyín ká kálukú òsì mẹ́nìkejì kálukú ọ̀mọ́ ti Pọ́ọ̀lù tó sọ fẹ́nìkejì báyìí. ìní Paul gbéra rẹ̀ lọ́ba di ibi tí wọ́n ti pẹran ọba ṣekú pa ara rẹ̀ ó dúnbú ara rẹ̀ ẹ̀wò kéèyàn ó fira rẹ̀ sí kẹ́bíṣù fìdá àgbò àgbò ìràpadà fati ṣì wọ́n lọ́nà bọ́n ti kú nítorí nǹkan yín ni ẹ̀ tàn ká. nígbà tó tójọ́ kẹta síjọ́ tó dún bó ara rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ike kí wọ́n ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta tó ń bá parọ́ òun tọ́lọ́run jésù ó ti pè òun nínú àwọn èèyàn yẹn sí ní pèèyàn lọ sí ojú ọ̀nà ẹ̀ǹtí pọ́ọ̀lù kọ tó sọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn apá kan nínú àwọn tẹ̀lé nínú àwọn mi àti ṣe pín sọ́nà mẹ́ta nu tó di pé wọ́n ń bára wọn jà wọ́n ń takora wọn títí tó fi dòní yìí ọ̀rọ̀ wọn ọ̀jọ́ra wọn àfi tí wọ́n fẹ́ bá àwọn mùsùlùmí jà ni wọ́n máa di sáfù kan sẹ́wọ̀n pé kàn tí wọ́n dálẹ̀ wọ́n dálẹ̀ ni pé bọ́yá wọ́n jẹ́ ṣọ̀kan bẹ́ẹ̀ lọ́kan nínú àwọn olórí wọn gbà kan sọ fún wa ó láwọn dálẹ̀ ni bọ́yá wọ́n jẹ́ ṣọ̀kan torí pé ìpín yẹlẹyẹlẹ tí ń bẹ lọ́dọ̀ àwọn kọ̀lẹ́gbẹ́ ìwọ lọ́sẹ̀sẹ̀ sọ fún wa tá a ti kà láti jò tá a sì tó ń rí torí tí ọba jẹ́kùn yẹlẹyẹlẹ kí ló dé chọ́ọ̀chì kan fẹ̀gbẹ́ kan chọ́ọ̀chì kan ó tún fẹ̀gbẹ́ kan chọ́ọ̀chì mi ó tún fẹ̀gbẹ́ kan chọ́ọ̀chì mi jésù kan náà wọ́n sì ń pè kí ló dé tọ́pọ̀ báwọn sẹ́yìn ò béèrè ni àbí owó tí wọ́n ń pa àwọn ìpín dọ́gba tó bá jówó ni bóyá wọ́n lè lẹ́ àmọ́ eléyìí jésù náà ni eléyìí náà jésù náà ni àmọ́ gbogbo ẹ̀ sì yàtọ ló ṣe náà ẹ lè rí kó tó subhanallah tọrọ ọ̀rọ̀ wọn ọjọra wọn ni ọ̀rọ̀ wọn ọjọra wọn báyìí wọn pín yẹlẹyẹlẹ so ń sọ pé àwọn màlàkání wà àwọn yàkúbí wà àwọn màlàkání wọn wà. àwọn Yaqubi wà àwọn Nasturi wọn wà oríṣi ọ̀nà mẹ́ta tán pín sínú àwọn ọ̀kọ̀ọ̀kan tí wọ́n á pín yẹlẹyẹlẹ ila firaqin shatta wọ́n pín sọ́nà yẹlẹyẹlẹ sọ pé yẹlẹyẹlẹ wọn gan ẹni tó bá jókòó pọ̀ wọ́n ka gan orí ọmọ fọ ni bí tó pọ̀ dé àwọn kan wà tó yẹ pé chọ́ọ̀chì tiwọn wọ́n dálẹ̀ nítorí èpè ni yes àwọn ọmọ ń kọ̀wé nípa aró wọn tí wọ́n fi ń gba test tí wọ́n fi ń gba masters degree phd wípé kí ló dé àwọn chọ́ọ̀chì kan wà àwọn chọ́ọ̀chì elépè ni mo rò pé ẹ̀ náà ẹ̀ máa ń fura tí wọ́n làwọn ń ṣàdúà wọ́n sì máa ṣe pè àdúrà làwọn làwọn ń ṣe o èpè ni wọ́n máa ṣe wípé iná kó jẹ́ o iná kó gbé kò ní í dáa fún gbogbo ọ̀tọ́ òun rádaràda ni gbogbo ọ̀tọ́ òun wọ́n bá kú ṣé àdúrà nu <laughs> so àwọn kan wà àwọn church kan wà táwọn specialized nípa èpè àwọn kan specialized nípa aná pé iná kọ́ jábọ́ ah iná bá jábọ́ ta ni ó dùn <laughs> wọ́n tún wá ní kí iná jábọ́ ẹ mọ̀ pé náà ni láti sánmà la ilaha illallah ní iná bá jábọ́ kálukú bá di pẹ́ǹtùká ẹ̀yin náà lẹ́ni kọ́ jábọ̀ ó ti jábọ̀ lọ́ba di pé kálukú bọ́ọ̀lù ọ̀yà mi ìyá amari kápàdé ńlẹ̀ subhanallah ṣẹlẹ̀ ìfihàn pé àwọn kan tún bẹ báwọn lóríṣiríṣi Paul ló dá gbogbo ẹ lẹ gbogbo báwọn nasọ́ra ṣe wá pọ̀ tó abala mẹ́ta náà ni wọ́n ti bẹ̀rẹ̀ Pọ́ọ̀lù ní sábàbí tí wọ́n fi fọ̀ nálẹ̀ láfi ń pè wọ́n ní ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tí ó bá yé ọ tó rò pé wọ́n ń buyín wọ́n ò buyín ọmọlẹ́yìn Pọ́ọ̀lù Pọ́ọ̀lù lẹ́ ń tẹ̀lé kì Jésù náà la sọ pé tó bá pé Jésù wọ́n ń tẹ̀lé lódodo wàláì wọn gba Islam wàláì wọn gba Islam àmọ́ Pọ́ọ̀lù ńkọ́ òun wá láti sìn wọ́n lọ́nà tẹ́lẹ̀ náà ẹ sì wo bó ṣe fira rẹ ṣe àgbò àgbò funfun lè bá àwọ náà tọ eléyìí ni sábàbí tí wọn fi ṣẹbọ sọlọ àlàyé rẹ̀ tún bọ̀ nínú suratul Maida àlàyé sí lórí iṣẹ́ tí Paul ṣe yìí tún bọ̀ ọlọ́wọ́n bá wa ọba aláàánú ọba tí ń fẹ́ kálukú foríire àfẹ́ntọ́ bá kọ̀ ọlọ́ni in tahu khayran lakum ẹ̀dẹ̀yìn lẹ́yìn sọkúsọ ẹ̀jáwọ́ nídìí irọ́ olólóore jù fún yín ìsọkúsọ ọpọlọ ń bímọ ìsọkúsọ pé Jésù lọ́lọ́run ìsọkúsọ mẹ́ta lọ́kan ẹ̀jáwọ́ nídìí àpọ̀ntí ọ̀yọ́ ni ẹkú ń bẹ́ẹ̀ torí tẹ́ ẹ bá jáwọ́ ń bẹ̀ tẹ́ ẹ dẹ̀yìn lẹ́yìn rẹ̀ khayran lakum olólóore jù fún yín láyé àtàlùkìyàmà òun lọ dáa fún yín ju èyí tẹ̀ ń ṣe ń lọ ẹ parọ́ tì ẹ wá sídìí òdodo ẹ gba islam eléyìí ló lóore jù fún yín ẹ má tan ra yín jẹ ẹ má tan ra yín jẹ ẹ islam ẹ gbàgbọ́ ẹ fi irọ́ sílẹ̀ innamallahu ilahun wahid torí pé ọlọ́run ọba wa ọba tó dé mi tó dá wọ ọba tó dá sánmà tó dálẹ̀ ọba tó dálé ìdẹ̀ra tó dálé ìyà ọ̀kan ṣoṣo ni kò pé méjì ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni kò pé méjì innama Allahu ilahun wahid ìtumọ̀ rẹ̀ ni innamal ma'budu ilahun wahid ọba tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún kò pé méjì ẹyọ kan ṣoṣo ni òun náà ló ń jẹ́ Allahu ọ̀kan ṣoṣo ni kò pé méjì òun náà ló ń jẹ́ Allahu subhanahu ayyakuna lahu walad a ah, ògo ni fún Ọlọ́run ògo ni fún Ọlọ́run ọmọtayọ ká wá pé ọlọ́run ọba yìí lọ́mọ ó bí ma ẹ̀gbin ní ìdọ̀tí ní èébú ní kò yé ní àbùkù ní ìlọkulọ lẹ́ńfín lọ́lọ́run nígbà tẹ́ ń sọ pé ọlọ́run ọba bí ma ògo ni fún ọlọ́run ọmọ tayọ kápó bí ma kí ló fẹ́ fọmọ ṣe pé kíni kí ni ọlọ́run ọba wa fẹ́ fọmọ ṣe. torí ẹ wọn náà yà ayé sọ bẹ́ẹ̀ ó sì dájú pé àwọn kan wà táwọn ń mọ wọn ò ní yé fún yín àwọn mà ò ní wọn ń rí nǹkan kan gbà wọn tí wọ́n ti ń rí nǹkan kan jáde ń kan wọn ì bẹ sọrọ yìí ní òun mọ̀tà ayọ̀ká kò ń bímọ bímọ ṣiṣẹ́ kíni kí ló fẹ́ fọmọ sí kíni o ti sọmọ yóò tún máa wá wòran àwọn òfin bá lu ọmọ rẹ̀ pa ẹ̀tún wa ní ńṣe lọ́ràn kún lè wá lù pa ẹ̀yìn ràn máa lọ lọ́ta kọ́mọ ó tó dé wọ́n rọ̀ ní kó lórí ọmọ kedele. ìyá ò ní mú bòrí kò ní mú gèlè kọ́dà ẹlòmíì lè má ti rò sọ dáadáa tí e jáde pé hàn ẹ lu nǹkan ó dé táwọn èèyàn bá débẹ̀ pé kí ló dé wọ́n lu ọmọ rẹ̀ nì níbi ẹ̀ ṣe máa ṣe nì bọ́ọ̀lù sọ wọn fi lọ́kùlọ́ lọ́lọ́ àkọ́kọ́ tí kọ́kọ́ parọ́ mọ́ lọ ọlọ́bímọ ọlọ́run sì bímọ nítorí pé ẹnìkan ò bí òun bọ́ọ̀lù ń ṣe fẹ́ bímọ ó tún wá sọ yín pé ọlọ́run ó tún á rán ọmọ rẹ̀ pé ẹ bá ń lupa ṣé ìwọ náà lè rán ọmọ rẹ̀ lọ síbi bọ́ọ̀lù pé ẹ lupa tí wọ́n bá ti lè wín ni táwọn ọmọ mi bá wín tíìmù tó ń support tó máa wín níbi tí wọ́n ti ń rejoice ní ẹ bá ń lupa sẹ́nìkan sọ bẹ́ẹ̀ wọ́n á gbókù rẹ̀ wálé fún pé bẹ́ẹ̀ ṣe wí o àti musẹ́ o kódà ìkókù náà ní kálukú kan gbá lọ́ba sì ṣubú. Si wọ́n á ní ọlọ́run rán ọmọ rẹ̀ pé kí wọ́n bò ń ẹ wọ nǹkan mẹ́fà nítorí wọn ń sáká ọlọ́run ní kí wá yọ ẹ wọ ọlọ́run irọ́ pọ̀ lẹ́nu yín ẹ tayọ kápó ma ẹ̀yin náà kọ́kọ́ ẹ̀ ń wíru sọkúsọ àti rí àwọn lárúbáwá aláyè jahiliya tí wọ́n ń pe àwọn màláíkà ní banatullah fún àwọn ọmọbìnrin ọlọ́nu a'udhu billah ọlọ́run òbí mà òbí mà bẹ́ẹ̀ nìkan òbí. subahana ògo ni fún ọlọ́run túmọ̀ subahana nù subhanallah ògo ni fún ìtumọ̀ rẹ̀ ni pé mímá ni fún ọmọ tayọ kí àbùkù ọkàn àyẹ̀kùn lẹ́hu wàlẹ́d kápò bímọ àbùkù ni ọlọ́sìn mọ́tayọ kí àbùkù ọkàn kò bímọ. àyà yìí tó bá kàdé bí ọgbọ́dọ̀ dúró tó bá wà alukur'an rẹ̀ wá rí kí wọ́n fi mímu sí lórí eléyàn waqfun lazim ọ̀fẹ́ ọkọ̀ ọgbọ́dọ̀ dúró tó o bá dúró tó o bá kà lọ síwájú. Si èèyàn lè di kèfèrí tó bá kápọ̀ mọ́ ti ń bẹ wájú èèyàn lè di kèfèrí mo rò pé nítorí pé kíni tó bá bó ní túmọ̀ rẹ̀ ọ̀jẹ̀ سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض ìtumọ̀ rẹ̀ ó bàjẹ́ wípé ògo ni fún ọlọ́run ọmọ tayọ kápó bímọ lọmọ tó ṣe pò ń lò ní gbogbo ntí ń bẹnu sọmọ àtìlẹ a'udhu billah sọlọ ń lò ní gbogbo ntí ń bẹnu sọmọ àtìlẹ ní àbọmọ. ṣé yé wa torí pé lédè lárúbáwá ad-damiru ya'udu ila aqrabi madhkur níta bá wí kàn ní pronoun máa ń padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀sìn mọ̀ kọ́ Ọlọ́run bá dárúkọ ara rẹ̀ Ọlọ́run bá ó lo pronoun fúnra rẹ̀ subhana ó wá ní anyẹkùnà lẹ hóhó ọlọ́run náà túnú wálẹ́t ọlọ́run náà ní padà sọ́dọ̀ rẹ̀ kẹ́sì púpọ̀ ọlọ́run ní hú o tọ́ dọ̀míìrì yẹn ń padà sọ́dọ̀ ọlọ́run ṣé wàá rí i pé wálẹ́t àti dọ̀míìrì yẹn èwo lọ́kàn yìí wálẹ́t lọ́kàn yìí tọ́ tó bá jẹ́ pọ̀ kápọ̀ kò bá jẹ́ pé lọ́hùn máa fi sàmáwá tó máa fi ọ́ọ́ yóò jẹ́ pé àfi tìsára ọmọ pọ̀ lónìí ti ń bẹ́ ń gbogbo sọ̀rọ̀ ẹ̀ ló ti jẹ́ pé ibẹ̀ yẹn wàá rí kán kọ míìm sókè walad nínú alukur'an rẹ̀ wò dáadáa ìyẹn ni pé ọgbọ́dọ̀ du ọfẹ́ ọkọ ọgbọ́dọ̀ du mẹ́rin tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá pọ̀ ó lè di tẹ́lẹ̀ yóò fi hàn pé àwọn ẹni tí wọ́n kàn ń ìnàmà lọ́wọ́ ìlànà wáhìnà tó máa ń máa ń gbọ́dọ̀ náà wà lọ́nà wáhìnà. sọ ọkàn ká gbogbo kílẹ̀ <laughs> ìwọ òfúra ọlọ́kọ́ sànù wa torí ẹ̀ gbogbo bẹ́ẹ̀ yọ́n máa ṣàkíyèsí yọ́n máa ṣàkíyèsí gbogbo àwọn àmì tí wọ́n fi sí ara àwọn aráàfin ó nítumọ̀. lahu ma fi as-samawati wa ma fi al báwo ni ó ṣe jẹ́ pọ́ kí ló fẹ́ fọmọ sí ọlọ́run gbogbo ohun tí ń bẹnu àti gbogbo ohun tí ń bẹnu lẹ̀ nínú wọn náà ní Ìsá ta ló ní Ìsá Allahu ẹni tí èsè Ìsá ta ló ní Allahu sọba tó ń rọrọ̀ tayọ gbogbo bó ṣe ti fẹ́ sọ ma ọba tí èso lòsì ọmọ kó àwa kùsẹ̀ àwa àwa ìbẹ́yìn náà sọ pé orí tí bàbá ọba fi lówó orí tí ọba fi lówó ọmọ ó lè padà sékéni ó lè padà wá lálù lọ́la orí ńlá àmà mo rò pé yé àṣà Yorùbá àwọn orí tí wọ́n ń wí wọn àmà ti ń jẹ́ bẹ́ẹ̀ torí di eléyìí báyìí ẹja jọ yé wa ìpè ọlọ́run ọba wa òun ló ní gbogbo ohun tí ń bẹ nínú sánmà òun ló ní gbogbo ohun tí ń bẹ nínú ilẹ̀ tó fi dórí àwọn èèyàn tó fi dórí àwọn àlìjànú tó fi dórí àwọn màláíkà sọlọ ń tọ́ wá dá gbogbo nǹkan wọ̀nyí báyìí ni ó tún wá ń fẹ́ nìkan sọ ma áá ah, ah. kò dájú pé ẹ ronú dáadáa o ẹ wàláhì ẹ ronú dáadáa áá ah, ní ìsinyìí báyìí olówó lóríṣiríṣi olówó Nàìjíríà olówó àwọn franc CFA tí ń o tún ní dollars o ní euro o tún ní pound sterling gbogbo àwọn owó yìí wá kúnú àpàtì rẹ wọn á ní ta ló ní gbogbo eléyìí oníwọ ọwọ́ akọ àwọn àkókò sẹẹkẹ gbogbo yòókù ń bẹ nú àpàtì pé kí ló dé tó fi wá pé ah, àwọn eléyìí mọ yàn láàyò pé ah, ọ gbádùn o ebi wọn lọ ní gbogbo wọn sẹnìkan fẹẹ gbà mọ ọlọni ẹnìkan ọgbà mọ lọ àmọ́ mo fẹẹ kàn fi léyìí máa fi dírẹ́sì kọ̀rọ̀ ẹ̀kẹ́ kówó ẹnu lè bá a mú Ọlọ́run ló ní tí mẹnu gbogbo sẹmà tilẹ̀ gbọ́dọ̀ sọ amẹnìkan tó yẹ kó òun fi sọmọ aa àbà àbà oníyàwó ìyàwó mẹ́rin ọwọ alọkan nínú wọn òfin sọmọ nígbà tí èsì kórìí dàrú pé nù ó ti fẹ́ràn rẹ̀ kọjá sísọ ni lọ́wọ́ àtúnṣọ́ dàrá mu ọlọ́run ló ní gbogbo nǹkan báwo ló ti fẹ́ mú kan nínú wọn tí ó wàá fi sọmọ ọmọ báwo má ti èso lò sí torí ẹ ọlọ́run ló ní gbogbo ohun tí ń bẹnu sánmà àtìlẹ̀ kọ́ amẹ́nìkan kó fi sọmọ àmì òsì ni ọlọ́run ọba kì í sì so lò àwọn tí wọ́n ń pín tíkẹ́ẹ̀tì wípé yàtọ̀ sí jésù ẹlòmínà lè dọmọ ọlọ́run wípé gbogbo àwọn lọmọ ọlọ́run kẹjọ yẹyin tẹ́sẹ̀sẹ̀ ń sọ tẹnìkan gbogbo àwọn lọmọ ọlọ́run ìsọkúsọ ó kún ẹnu kùlàlà tí wọ́n ń sọ wọ́n tún wá ń pín tíkẹ́ẹ̀tì pé àyíbá àmọ́ tí wọ́n náà bá fẹ́ di o kó o dọmọ ọlọ́run tuntun bàbá tó ti gbófa yóò wá dọmọ ọlọ́run lójijì so táwọn ń bá kánú gbogbo ẹ̀ náà ẹ̀mí àti fẹ́ dáràn tuntun pé nísìnyí di mọ́ tó bá ti gba tíkẹ́ẹ̀tì pọ̀ ọ̀dọ́mọ ọlọ́ọ̀ máa dáràn sóni tó bá ti gba jésù máa dáràn sóni torí ó ti ṣe kí ni oṣù ká ló mú wa ó ti ru gbogbo ẹ̀ṣẹ̀ àwọn lọ. gbogbo ìtàn àwọn andani ah, ó ti ru ìpìlẹ̀ lọ àwọn náfìlànà. torí ẹlẹ́sẹ̀ ni wọ́n máa kúrọ́ wọ́n máa ṣe zina wọ́n mutí lọ rẹ̀kẹ́dẹ́ ajẹlẹ́dẹ̀ kùlàlà wọ́n ní gbogbo ẹ̀ náà ti rù lọ mo rò pé rélùwé lò ó rù gbogbo ẹ̀ lọ ọlọ́ngbẹ́ ń tanra yín jẹ ẹ tètè tají o tẹ bá sọ yìí pé ọlọ́ọ̀ni jésù àjẹpọ̀ dòrògùn fọlọ́n bóun ní oṣù àjọ orogún fọlọ́n ìbọ́lọ̀ ti ń bẹ tí ò sì ti ń jẹ jésù ọlọ́run sì ń bẹ lẹ́yìn tí ò sí jésù mà bóòlù oníṣẹ́ wá fẹ́ jọ́ lọ́n ọlọ́run wá ń gbà kan tó sì túlẹ̀ ta ló fi ilé ayé lẹ̀ fún kọ́ ọmọ bá a mójútó ẹ̀yin náà sì ti mà pé dídá da ẹni tá a sì dá kò lè yí padà kó nà gbogbo ntí sin bẹnu sẹ́mi àtìlẹ̀ tọ́jẹ́ tọ́lọ́n yìí ntọ́lọ̀ ń dání ntọ́lọ̀ ń dání èyí sáná sì jọ kan nu ẹni tí ń bẹ́ ń bẹ́ bóòlù sì wáá fẹ́ dọ́lọ̀ ntọ́ dànkà. torí ẹ tó bá jọ ma fọlọ ajẹpọ̀ yẹ káwọn ọmọ náà pọ o yẹ káwọn ọmọ náà pọ tó náà anábìọ́lọ́ yòókù náà yẹ kó jọ ma ṣebí àwọn náà ṣe nǹkan ìyàlẹ́nu. ohun tó dáni lágara ṣẹlẹ̀ lọ́wọ́ tiwọn náà àwọn òṣèjọ́ ọmọ ọlọ́run torí ẹ ọlọ́wọ́n ọba ló ní gbogbo ohun tí ń bẹ nínú sánmà àtìlẹ̀ kò sí ètí ìjọ́mọ fún un. wákàfà billahi wakila ọlọ́run ti tó ọlọ́run ti tó lálátìlẹ́yìn fáwọn ẹni tiẹ̀ ọlọ́run ti tó lálágbàálẹ̀ fáwọn ẹni tiẹ̀. lẹ́yìn eléyìí ọlọ́wọ́n bá tiẹ̀ wọ́n fi hàn wá ìpè irọ́ ni wọ́n ń pa má nàbì Isa aleyhi salam nàbì Isa ò tó bẹ́ẹ̀ mẹ́wàá rẹ̀ ò tó bẹ́ẹ̀ kọ́dà ẹgbẹ̀rún rẹ̀ ò tó bẹ́ẹ̀ láti pọ̀ òun ìṣẹ́rú fọlọ̀ ọlọ́wọ́n bá fi hàn wá pé àwọn ló ń parọ́ nàbì Isa ò tó bẹ́ẹ̀ kò ẹ̀ sọ bẹ́ẹ̀ rí pọ́lọ́n lóhùn. kọtẹnu rẹ̀ jábọ́ rí pọmọ Ọlọ́run lòun àǹbọ̀sibọ́sí pé ó pọkàn nínú mẹ́ta Ọlọ́run lòun Ọlọ́run ní lan yastankifa al-masihu an yakuna abdan lillah walal ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا والله أني لن يستنكف المسيح النبي عيسى أني بكم أني البركة kọjẹ gbamu kọjẹ gbamu bí tí wòlé ó kéré ma ayẹkúnná abẹ́dẹ́ ńlẹ́lá láti jẹ́ ẹrú fọ́lọ́n kò jẹ́ gbọmú láti sọ wípé òun ẹsẹ̀ ẹrú fọ́lọ́n kò tó bẹ́ẹ̀ ọlọ́run tó dá wa ní bá wa sọ̀rọ̀ yìí o Ìsá sọ́rí kò sì ní sọ pé òun ẹsẹ̀ ẹrú fọ́lọ́n ẹrú ọlọ́run ọba ni. ìyẹn ni wípé anabi Isa kò sí ọjọ́ kan tọ́fẹnusọ ipò ọmọ ọlọ́run lòun òun ìsẹni tọ́lọ̀ kò sì sí ọjọ́ kan tó fi ra rẹ̀ tó fi pé ọlọ́run pọ́lọ́run ọba lòun náà lára kò ẹ̀ wáyé rí o والملائكة المقربون بيناني أو ملائكة تزكي وسمى إكي الله وسمى يونو الله àwọn ẹni tó ṣe é pé ọlọ́run ọba dá fún kí wọ́n máa àwọn náà àwọn ẹni tó súnmọ́ ọlọ́run wọn ò jẹ́ fijọ́ kan sọ yìí pé àwọn náà kì í ṣẹrú ọlọ́run àwọn màláíkà apá kan nínú àwọn olùmọ̀ wọn lu abala yìí nínú àyà yìí láti sọ pé àwọn màláíkà lọ́lá ju àwọn ànábì ọlọ́run ọba lọ bó tilẹ̀ jẹ́ pé nǹkan ìyàlẹ́ eh, nǹkan ìyapa ni láàrin àwọn olùmọ̀ wípé al-malaikatul muqarrabun àwọn màláíkà tá a súnmọ́. tá a súnmọ́ lọ tọ́lọ̀ ń súnmọ́ wọn tó sún wọn gan àwọn ọ̀jẹ́ ìran rí láti sọ pé àwọn ìṣẹ́rú ọlọ́run àwọn làwọn dára awọn ọlọ́run náà làwọn náà a'udhu billah wọn ọ̀jẹ́ sọ bẹ́ẹ̀ sẹ́yìn kó àwọn èsì ọ̀rọ̀ tún bẹ́ẹ̀ ń bì fáwọn alárúbáwá táwọn náà pè ọmọ ọlọ́run gan ọ̀jẹ́ sọ ipò òun ọlọ́run yàtọ̀ sí àyà yàtọ̀ sí abala yìí nínú àyà yìí àwọn olùmọ̀tò sọ yìí pé àwọn wọ́n ga àwọn anábì lọ wọ́n tún lọ wá nu suratu Hud níbi tí ọ̀kan nínú àwọn ànábì ti pé èmi ò sọ fún yín pé ni mí o ó túmọ̀ sí pé ò pera ló túmọ̀ sí pé màláíkà sí kí ni ó ga jù torí ẹ̀ anabi isa ọjọ́ ipò òun ẹsẹ̀rú ọlọ́run àwọn mẹláìkà tá a súnmọ́ tá a súnmọ́ tá a súnwọ́n tá a súnwọ́n mọ́lọ́run ọba àwọn náà ìbá ti àwọn náà ń tó ẹrú tí ó sọ ipò àwọn ẹsẹ̀rú ọlọ́run. wàmẹ́ yastankif tó bá rán rí ẹnikẹ́ni tó bá rán rí kò bá jẹ́ èèyàn kò bá jẹ́ àlùjànnú kò bá jẹ́ màláìkà tó bá rán rí anna ibadatihi tó rán rí láti jẹ́rù ọlọ́run ọ̀ràn rí láti jẹ́rù sí fọlọ́run tó tún ń ṣègbéraga láti jẹ́rù fọlọ́run ó ń ṣègbéraga láti jẹ́rù sí tọkọ láti máa jọ́sìn fọlọ́run ọba Ìsá ò tó ẹrú tí ìran rí láti jẹ́rú fọlọ́run àwọn màláíkà ẹni tá a mú wọn jẹ́ ẹni tó súnmọ́ lọ́run wọn ò tó ẹni tó lè ran rí láti jẹ́rú fọlọ́run ẹnikẹ́ni tó bá wá ran rí láti jẹ́rú fọlọ́run tí ó máa ṣẹrú sìn fọlọ́run tí ó máa ṣẹ̀sìn fọlọ́run ìbá jẹ́ èèyàn ìbá jẹ́ àlìjẹnú ìbá sì jẹ́ màláìkà tó ṣe pé nínú àwọn èèyàn náà la nàbì Ìsá tó ṣe pé nínú àwọn màláìkà òun náà ni màláìkà Jibrilu àti Mikailu àti Israfilu àti malakul tó ṣe pé nínú àwọn àlìjẹnú òun náà ni shaitan Ibilisu rajim ẹnikẹ́ni nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá tó bá fi lè ran rí láti jẹ́ ẹrúsìn fọ́lọ́run ọba tó yarí tó ṣègbéraga tó kọ̀ láti máa ṣẹ̀sìn fọ́lọ́run ọba nìkan fasayahshuruhum ilayhi jami'a gbogbo wọn pátá lọ́lọ́run ọba ó kójọ sọ́dọ̀ rẹ̀ tó bá dijọ́ gbélé alqiyama wọn gbà lọ́ngbọ́n o àtọ̀ ọ̀ràn rí fẹ́sìn ọlọ́run olóòní sẹ́sìn ọmọ lè já sófo ó ní ah let it be something like that kò bó kìí like òun gangan ni yọ já sófo gidi níbi tó ti kí ọlọ́wọ́n bá lówó kó wọn jọ sí ọ̀dọ̀ ohun tó bá jọ gbé ní alqiyama ẹnìkan ní ah máa dọ́ọ̀j ah dọ́ ee Allah ọ̀ máa tó ń wí ọlọ́run lòun ó kó wọn jọ sọ́dọ̀ òun ìdẹ́rùbani tí ń bẹnu eléyìí ọkọjá sísọ. So níbo la fẹ́ sá lọ níbo la fẹ́ sá lọ kúrò lọ́dọ̀ ọlọ́run tí ò ní jẹ́ pọ́wọ́ ọlọ́run náà látún ṣubú sí torí pé lámánjá wà lámáljá mina Allahi illa ila kò síbi tá a lè ságbà kò síbi tá a fẹ́ họ láti sámọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ gbà láì jẹ́ pọ́wọ́ ọlọ́run náà látún kó sí àbọ̀ ọ̀ma ti ń jọ́ lọ́nìí ọlọ́run lòun kó gbogbo wa jọ àwọn alágídí àwọn alágídí tọkọ̀ láti ṣe tọ́lọ́n tọkọ̀ láti sin lọ́n ọlọ́run ó kó wọn jọ sọ àrò pẹ̀lú wọn là nẹ́bí Ìsá ni tó ń fi ń pè lọ́lọ́ ntọ́lọ́n fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ fàyọ̀ fún wa ọ̀kan nù rẹ̀ nù gbàtí Ìsá tẹ́rù tó lè ran rí kò tẹ́rù tó lè ṣagídí tó lè ṣègbéraga láti jẹ́rù sìn fọ́lọ́n á ń bọ̀sibọ́sí pé ó pòun ò ní sin lọ́n tẹnìkan bá dán wò ogun ọlọ́run ó kojọ sọ́dọ̀ rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù anabi yìí sọ́sù jọ́ kan náà àwọn eléyìí ó sin lọ́ọ̀ni nígbà tó bá kó wọn jọ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù yóò san kálukú lẹ́sàn-án ẹ̀san sí gẹ́gẹ́ bí àyà tí ń bọ̀ yìí ọlọ́ni fa amalẹ́dínà amẹ́nu wa amílù sọ̀lẹ́hà tí fẹ́ yóò fi him ojú rọ̀hún. فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا ọlọ́run ní fàámà alladhina amanu ṣé gbogbo wa àtẹni tó ṣe tọ́lọ́run àtẹni tó kọ̀ láti ṣe tọ́lọ́run níbo la kójọ pọ̀ jẹ́ ọ̀dọ̀ ọlọ́run ní tó bá gbé ní alqiyam ọ̀dọ̀ ọlọ́run la kójọ pọ̀ gbogbo wa jẹ́ fàámà alladhina amanu ṣùgbọ́n àwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo àwọn ọ̀tanra wọn jẹ́ kó wọn máa gbé ìmánì hàn ní ìgbà tí ìṣe wà lọ́kàn wọn wọn àṣìjáni tó tanra wọn jẹ nípa pé ọkàn wọn nígbàgbọ́ wà ọ̀hàn lẹ́nu wọn ò fi ṣe wà hù kò fáàrù làwọn eléyẹn àwọn agbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba wọn ẹ̀mí ló ń sọ́ọ̀lẹ̀ hàt wọ́n sì ń ṣe àwọn asẹ́ ìgbàgbọ́ òdodo àwọn asẹ́ rí tọ́lọ́n fi pa wá láṣẹ wọ́n ṣe kí láǹfààní pọ́ ọlọ́gbàgbọ́ èkérun kí láǹfààní pọ́ ọlọ́gbàgbọ́ ó kìí gbààwẹ̀ kí láǹfààní pọ́ ọlọ́ọ̀gbà gbọ́n èèyọ zaka kí láǹfààní pọ́ ọlọ́ọ̀gbà gbọ́n ọkọ̀ láti lọ sí hajj kí láǹfààní pọ́ ọlọ́ọ̀gbà gbọ́n la ta'muru bil urfi wa la tanha 'anil munkar èèpé èèyàn lọ sídi ká ṣe dáadáa èèkọ́ bàjẹ́ fáwọn èèyàn kí láǹfààní pọ́ ọlọ́ọ̀gbà gbọ́ la tujahidu fi sabilillah èèjagun sójú ọ̀nà ọlọ́run kí kí láǹfààní pọ́ ọlọ́gbàgbọ́ oúnjẹ àǹbá ni ọ́ kí láǹfààní pọ́ ọlọ́gbàgbọ́ owó àbẹ̀tẹ́lẹ̀ ló máa ń jẹ kí láǹfààní pọ́ ọlọ́gbàgbọ́ òun ló máa ń gbà kí láǹfààní pọ́ ọlọ́gbàgbọ́ alábòsí ni ọ́ kí láǹfààní pọ́ ọlọ́gbàgbọ́ ìnira ló máa fi ṣe alábàágbé rẹ kí láǹfààní pọ́ wàhákàdà wàhámìlú sọ̀lẹ̀ hàt ti ń ṣiṣẹ́ rí ètò wọn á lọ ṣiṣẹ́ rẹ nìyẹn ọ̀daràn burúkú tó o bá ti pákó pẹ̀lú àwọn èèyàn yọjà ń bá ni wípé ah, a máa àmúlùmọ́là náà ni a máa ṣe nílẹ̀ ẹ ṣe gbà nìyẹn nísìn o lè. eléyìí kò sínú amílù sọlihat ẹni tí ń ṣe dáadáa yóò máa ṣe dáadáa ó jìnnà sí gbogbo àìdá torí ẹ àwọn gbàgbọ́ wọn ń ṣe dáadáa fayuwaffihim ujurahum ọlọ́run ọba yóò pé ẹ̀san wọn fún wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run sọ pé fayu'tihim ujurahum fayuwaffihim yóò pè fún wa subhanallah ọlọ́run ọba tí ì sálábòsì yóò pé ẹ̀san dáadáa kálukú fún tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wa yaziduhum min fadlihi yóò tún wá ṣe àlékún àjùlọ fún wa lẹ́yìn tó lọ́n bá fún yàn ní ẹ̀san dáadáa tó ṣe tán nílé ayé yóò tún pé yóò tún ṣe àlékún àjùlọ yóò tún ṣe fún ọlọ́dàkúnjẹ́ abẹ nínú wọn o nínú àlékún ó ní pé ọlọ́run ti san ẹ̀san dáadáa rẹ fún ọ wà àlùjánnà ọlọ́run tún wá fún ọ ní tó tún ju gbogbo ìdẹ̀ra tó ti rí inú àlùjánnà lọ ẹ̀dàkùn kí ni ìdẹ̀ra tó tún wá ju gbogbo kẹ́yì lọ kò sínú àlùjánnà pé mò ń ronú wípé nísìnyí báyìí ẹ̀rí pé ọlọ́run lọ́mọ yìí ń tà ń ronú nísìnyí táà sì lè rí bóyá lè rí gan táì kú èèyàn lè máa ronú pé ẹran adìẹ ló wù mí jẹ bọ́tẹ́ ẹran yẹn wọn ò ní dín wọn ò sì ní sè so èèyàn ó sì máa jẹ yóò sì dùn tó ṣe wípé wọn ò dín wọn ò ṣe <laughs> wọn ò ṣe èyí sì ṣe ẹran tútù ẹran tútù tí gbogbo onú rẹ ó wù òtún arí kẹ èèyàn máa ro oríṣiríṣi láyé ipe juice kan tó jẹ́ pé ti mango but mango yẹn kò ní dùn yàn kò sì ní tẹ́ kò sì ní jẹ́ yẹ́lò yóò funfun ní bíi milk tí èèyàn bá wá ń jẹ èèyàn ò ní mà ṣé mò ń mu ni àbí mò ń jẹ yóò kíní. táyé yìí gbogbo ẹ̀yẹ lónìí ìyẹn máa ro oríṣiríṣi nǹkan tí ò sí lóde tàlìjẹ́nà Allah bá ti ń ro ọba níwájú rẹ ni ọba níwájú rẹ ó tún tó àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ràn láyé wa ní tí so wípé bó tilẹ̀ jẹ́ pé àárẹ̀ ní láyé àárẹ̀ kò sí sáárẹ̀ lálùjáná mo rò pé yé wa káti ẹ̀ wá pé ó mu dálkìyàmà ọ jẹ títí títí alhamdulillah yéé ṣe pé bí alájẹ ìbọ́kọ̀ tilé ayé ẹgbẹ́ nísìnyí wọn gbọ́ kàkálẹ̀ tí wọ́n gbé rice kalẹ̀ tí wọ́n gbé gbogbo ẹ̀ kalẹ̀ tí wọ́n gbé àdàlú ẹ̀wà mẹ́rẹ̀ ẹ̀sẹ̀ gbó kínní kan wọ́n kó gbogbo ẹ̀ kalẹ̀ ó ń bẹ́nu àwọn yẹn tó pé gbogbo ẹ̀ ló wọ́n jẹ pé serve yourself kò ní má gbà tí ó kó iyán lu ẹ̀bà tí ó kó ẹ̀bà lu àmàlà yóò tún á kó rẹ̀ sí yóò tún kó bò iṣu yóò kó gbogbo ẹ̀ dundun ẹ̀ àdàlú mẹ́rin ẹ̀sẹ̀ gbó gbogbo ẹ̀ ah, ẹ̀ dákun inú kan náà máa wòran péjọ ló ti jẹun à ó ti ń jẹun lójúmọ́ <laughs> so jẹ tẹ inú kúnkún yọ pẹ̀lú yàrá sọ gbòòrò gbòòrò ó lè kun fẹ́ bá ọ gbogbo ẹni tó wà mẹgàn ó tulẹ láyé ń bínú àmì ẹni tó wà àlìjẹnà Allah máa jẹ sóni wọn kì í yàgbẹ́ lálìjẹnà akramakumullah ilé ọlá tí yẹn bá nílé ọlá láyé tọkọ palace kalẹ̀ tí gbogbo ẹ lọ jìnrìn jìnrìn sòtún á pé bọ̀tẹ̀ eh, oníkálukú ní apátmẹ́ǹtì rẹ̀ àbí ní fúláàtì rẹ̀ kò ní sí tọ́ílẹ̀tì o atu àwọn tọ́lẹ̀tì yẹn lọ báyìí ni atu wọn lọ tẹ́ bá fẹ́ yàgbẹ́ jáde wá pẹ̀lú gbogbo ọláhùn tẹ́ máa ń bọ̀ wá tọ́lẹ̀tì sẹ́ fọ́ bomú ni abẹ́ ní fọ́ bomú because at the time tí wọ́n ń bọ̀ àwọn kan náà wà ń bẹ̀ sọ àwọn ọ̀lẹ́lẹ̀ hàn sọ àwọn àti ọwọ́ bẹ̀ tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ni hàn ọ̀fọ̀ dimu àbò ní fọ́ dimu tó bá jẹ́ kí bẹ́ẹ̀ làlẹ́ jẹ́ nàrí jàmá ah àpà ń gbádùn ní gbádùn tó ga àmú òórùn gbẹ́ yìí ọlọ́run dákun <laughs> allah ṣùgbọ́n àlìjẹ́nà kò sí gbẹ̀ kò sì sí tọ̀ kódà kò sí só wàláì tó bá yẹ pé ẹ máa jẹ gbogbo àmọ́ ní ọmọ parí sí wàhálà ó tún ṣẹlẹ̀ o abẹ́gẹ́t ibi tẹ́ máa ti lọ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ tẹ́ dọ́ aláìsàn pé ni bọ́lá afe sálọ kó nu egboru. so ẹ rí i pé hikima tó ga ńbẹ nu kò sí tọ̀ kò sí gbẹ̀ kò sí so kò sí tọ́ kò sí kẹlẹ̀bẹ̀ kò sí kún kò sí nǹkan oṣù kò sí pabiyarun kò sí pabẹ́rùn kò sí pé Allah saljanna ọlọ́dà kò má sí lè wọ̀ wá so tí yẹn bá máa ti ń bẹ lálìjánà ọlọ́ngbọ̀ ìwọ̀nba lè yàn wò wọ́n ọmọlẹ̀ ayé ilé ayé wàhálà lásán gbogbo tó dùn láyé ìbẹ̀rẹ̀ rẹ̀ ni generally gbogbo ohun tó dùn láyé yìí bẹ̀rẹ̀ rẹ̀ ni tó bá kó jẹ ni wọ́n gbé kalẹ̀ tí ebi sì ń pọ̀ gan wàláhì ìbẹ̀rẹ̀ rẹ̀ ni máa dùn ma ọwọ́ gbà tó fi sí i torí kó tó sí i ó dùn jù gbà tó sí i lọ àjàjà tó bá pé àwo ńlá ni wọ́n gbé oúnjẹ yẹn sí àwọn abọ́ ńláńlá gbígbà tá ń gbóúnjẹ lọ fọ́ba so tó wọn wò pé kí ló lè wàánu ẹ̀ kí ló lè wàánu ẹ̀ wọ́n máa kó ó dùn báyìí ah oúnjẹ yóò dùn ah bóyá ẹ̀wà àti pàmò sí ni sọgbà tó bá sí lọ ṣe ń jọjà kónú ẹ̀ nì kódà tó bá wà gánà jù bẹ́ẹ̀ lọ ó rí pé owó ọgbà tó fi mú síbí kan nínú oúnjẹ sẹ́nu ni lọ́ba rí pé kò dùn jù báyìí lọ ó ti bẹ̀rẹ̀ sí ronú pé ìwọ̀nba díẹ̀ níjọ níjẹ tán o kí ni kan mo tẹ̀ sí bó ń jẹ kan ni bẹ́ẹ̀ ni tó bá pàṣọ lára ọwọ́ ọgbà tá a ti wọ̀ sára náà lọ dáa mà níjọ́ tá a bá ti wọ̀ sára ẹ̀rí kó alẹ́ bùtì bà ilé la kọ́ ẹ̀rọ pé ah ilé tèmi tí wọ́n kọ́ wá wò ṣé bá yé nu watafakhurun fil amwali wal awlad ìmọ̀ ẹ̀sẹ̀ fáàrí inú sẹ́lẹ̀ ayé nu wípé owó tó ní ọmọ tó ń bí kinní kan ìbí náà ni ó parí sí irọ́ lásán ilé tẹ kọ́kọ́kọ́kọ́ tí ó parí hun adùn rẹ̀ kẹ́ tó kó bẹ̀ ni ẹ bá ti kó bẹ̀ ẹ̀rí pé kọ́ yàtọ̀ sílé kíntẹ̀ ti ń bọ̀ ìbọ̀wọ̀ kákan ríbi kan forí pamọ́ sí ni àbí kíní yàtọ̀ irọ́ lásán so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan láyé ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ló dùn mọ́ ṣùgbọ́n àlìjẹ́nà kì í súnyàn kì í rẹ̀yàn bẹ̀ kì í súnyàn kì í sì rẹ̀yàn ọlọ́nkọ́ máa ṣe lé wọ̀ wá torí ẹ̀ ìdẹ̀ra tó wá ju gbogbo gbádùn àlìjẹ́nà yẹn lọ onírírí ojú ọlọ́run ọba wa àwọn àlìjẹ́nà tó máa bẹ lálìjẹ́nà gẹ́gẹ́ bí sùwọ́n hadith sahih. wọ́n ti máa gbádùn ọlọ́run bá wa sọ fún wa pé ẹ̀yin ẹrú mi jẹ́ wá ń fẹ́ kí n tó fún yín ní nǹkan míì tọ́mọ̀ dáa ju gbogbo etí ẹ̀ ti wà nù rẹ̀ yìí lọ à kí ni tó ń bẹ tó ju gbogbo eléyìí lọ ya Rabbana ọlọ́run bá wa fi ojú rẹ̀ yóò fi hàn àwọn ọmọ àlìjẹ́nà wọn wá rí i pé Allahu Akbar gbogbo dẹ́ra gbogbo gbádùn táwọn ti ń rí tẹ́lẹ̀ ọmọ lásán ni lẹ́gbẹ̀ẹ́ rírí ojú ọlọ́run ọba wa ọlọ́run dàkú má ṣe lè wọ̀ wá. tọ́ wa amma alladhina stankafu ṣùgbọ́n àwọn ẹni tó ṣe é pé wọ́n ran rí wọ́n ran rí sáti ṣẹ̀sìn fọ́lọ́run wọ́n ń pè wọ́n náà pé sílọ́n ojoojúmọ́ ni wọ́n ń pè ọ́ wàláhì àbẹ́ ìgbọ́ tí ti pè irun lónìí ni wọ́n pè tàṣùbà wọ́n pè ti lóhùn wọ́n tún pè ti asr wọ́n ń bọ̀ wá pè ti maghrib wọ́n tún pè ti isha insha allah ṣé wọ́n mọ̀ pé wọ́n ń pè ọ́ wọ́n ń pè wọ́n náà kíkọ́ wá sórí rẹ ni ọ̀ràn rí wọ́n ní hayya ala salah máa bọ̀ wá kírun wá ṣe sọ̀lẹ́ ọ̀ràn rí ọ̀yà rí ọ̀wá ìsìtìǹkà fún nítorí wọn pè ní ríran rí nù wọn náà ti ran rí ọ̀bọ̀ sábẹ́ àyà tí ń bọ̀ yìí tá a fẹ́ yìí abala yìí wọn ni ọgbà àwẹ̀ Ramadan onírárá o ò lè gba àwẹ̀ ọlọ́ngàn ò ní bínú ìsìnkáfù nu ọ̀ràn rí nu ọwọ́ gíà ọlọ́kọ̀ ntí bá dà kọ́dà a'udhu billah wọ́n haqqullahi alwajibu fil mal ìwọ ọlọ́ọ̀ni tó jẹ́ ọ̀ràn yẹn nínú dúkìá olóòní yọ a sọ̀rọ̀ ọ̀run rówó ni abẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n tẹ̀ ń sọ gbogbo ìsìnkáfù nu ọ̀ràn rínu bákan náà láti jó o ló ti yẹ kó o lọ sí hajj tọ́lọ̀ ti bọ̀ ọ́ láṣìírí olówó tó fi lè lọ hajj ọkọ̀ láti lọ ọ̀ràn rí nìyẹn. wọn pè ọ ibi kò ṣe tawhid kò sọ ọlọ́run lọ́kàn nínú ìjọsìn ọ̀ràn rí òní à táwọn bàbá rẹ ṣe kú ni wọ́n ṣe o a kìnnì bàbá òkú bọ̀rọ̀bọ̀rọ̀ ogun ti ń bẹ lọ́dọ̀ bàbá ni àmọ́ wọ́n sá kù àbí wọn ò kú ìwà náà kù sí ọ̀rẹ́ láì ó tún wá wọ́n náà kọ́ tẹ̀sítàm kó gbé tó ẹ̀mí torí ẹ̀ wọ́n yóò ṣe ọ̀ràn rí Kafu, wọ́n ní ọ̀sẹ̀ islam ọlọ́ọ̀fẹ́ ọ̀ràn rí olóhùn sí tó fi ṣe ọlọ́run ní ẹ̀yìn tẹ́ ẹ̀ràn rí wastakbaru tí wọ́n ṣègbéraga alẹ́ ń báwí àwa àbí tani wọ́n gẹ́gẹ́ bí tani wọ́n bẹ́ẹ̀ wọ́n àbígbẹ́ǹdì náà là ń báwí kí lọ jámá rubbish nonsense foolish. ní ọmọ wúra rẹ̀ tó tapa kankan ìwọ ọkìn ni bí ẹnìkan nu tí gbéraga ti fọ́ lórí ní ayé ìjọ́un ọwọ́ akọjá ó sì kọjá ní gbogbo èèyàn à ẹ̀wá rírì mú wa alùpùpù ń bẹ̀rù khalifa ọkọjá yẹsẹ khalifa kòròǹfò faaru àwọn tàwùjọ wa náà kékeré nìkan khalifa kòròǹfò lásán khalifa eléyìí wọn làṣẹ yẹn ni pé àbíjọba lọ́wọ́ bí gbogbo yẹn ń sìn tagiri ń àfa kankan jókòó láyé tiẹ̀ dáadáa dáram. Da, ó tún wá ní kí wọ́n padà bóyá kò rí òun ẹ̀yin náà sì mọ̀ pé àjànà kú kọjá pé mọ̀kẹ́rì kìíní kan kọjá fèrè fèrè báwo ẹ mọ̀ pé tí ọba bá ń bọ̀ adúrú ẹni tí ó kó lẹ́yìn bí mọ́tò náà ni adúrú mọ́tò tí ó tẹ̀lé yóò mú fura dání ah, ọba ni lọ yìí ò kí sèyàn kan tó jẹ́ pé bóyá yóò à nọ́ọ̀sì ó tún ní kí wọ́n padà wọ́n tún padà wọ́n tún fi hàn kọ́dà fáwọn ó tún jókòó rẹ ní bí jókòó ó ní sọ ọ̀dá mi mà ní pé tí ọlá ọlá máa ń pa wọn bí ẹmu ni pé sọ ọ̀dá mi mà ní ó ní à òun mọ̀ òun ò ṣe mọ̀ lẹ́bí wọ́n ni ó tara àtọ̀ lọ́ tara rẹ̀ wáyé àbí èsì wọ bí wọn náà lẹni tó ṣe pé tó bá fẹ́ yàgbẹ́ yóò fọ bomú àbí èsì wọ ẹbí wọn ni ẹni tó ṣe pé ńjọ́ tó bá kú ẹni mẹ́rin agbélẹ́jìká àbí ìwọ kọ́ tí wọ́n sọ ọ́ sí kòtò nígbà tó bá kú ìwọ ni mọ̀mọ́ a ọ̀rọ̀ lè gun apá kọ̀mọ́ntì ó sì má ẹni tó ń tapá kaka ọ̀dọ̀ ẹni tó fọwọ́ pààyàn bẹ́ẹ̀ ni bí mo ṣe rí gan-an <laughs> ń bọ̀ sẹ́rí gan-an ló wí wọ́n lọ móríkì mi torí ẹ̀ ọlọ́run ní àwọn ẹni tí wọ́n ràn rí tí wọ́n gbéraga nítorí arántí tanyún oníkítẹ́ wọn à ń pè kèfèrí pé kó gba Islam pé tálẹ̀ ń bá wí ìwọ ìwọ àbígbẹ́ndì wọ́n yé yóò tètè mọ wọn ara ẹ̀ ó ní náà bọ́tà kò burú ọmọ fi jẹ torí ẹ àwọn tó ara rí tó ṣègbéraga sọlọ́n a'udhu billah kí á lè yàn fẹ́ kó ń já ma gánà rí tí ó fi máa ṣègbéraga sọlọ́n tó da àwa dúró wájú Allah àti Allahu akbar àwa tẹ̀ fún Allah àti Allahu akbar arúkú àtúgbórí sókè àní sami Allahu liman hamida àtúní rabbana walakal àtúngbéra pa láti ibẹ̀ àtúnṣe Allahu Akbar àtúnforí kanlẹ̀ fún tani Allah ah èmi dúpẹ́ o tí mo jẹ́ mùsùlùmí o ìwọ ńkọ́ torí ẹni tí ó bá ṣe fọlọ yóò padà ṣe fún nǹkan mìíràn ni ní ìsìn mọ́sálásí dọ̀tí o mọ́wọ́ kọ́ gbá ọ dájú tó o bá fi mọ́sálásí lẹ̀ tó o gbà ọ gbà lé ọjà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ kó o kúkú gbá ti mọ́sálásí kó o tún gba láàdá àforíkanlẹ̀ fọlọ́n àtúnjókò níwájú ọlọ́run àtúní allahu akbar nídàkejì subhanallah orí ńlá ni tọ́lọ̀ ò ṣe fẹ́ lómi àfi mùsùlùmí gbogbo bó máa ń ṣe ṣègbéraga tó ń jọrọ ẹ lójú wàá rí i pé ọ̀rọ̀ ẹ̀rùn ra pé kí lọ jáma ganan rí àfikọ́ ọlọ́run ojú ọjà máa ń kankan lọ́la kìí àmà bẹ́ẹ̀ làwọn ẹni ọlọ́run ṣe rí i torí ẹ ìwọ tó jẹ́ mùsùlùmí pàtí wọn ń sin lọ́hùn tó ń tẹ̀lé tọ́ lọ́hùn kò sí ìrànrí nínú ọ̀rọ̀ tiẹ̀ ìgbéraga sófin ọlọ́run ò sí nínú ọ̀rọ̀ tiẹ̀ àìrànrí àìgbéraga sófin ọlọ́run náà ló bí ká máa gbà wẹ́fà torí pé sàṣeyàn ni ò ní fẹ́ẹ́ láàrin káwé ó tó tán páwẹ́ ń gbòòn ẹni tí ń jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó di pé gbà kankan bí wákàtí mélòó kan ò ní jẹun kí ẹ sẹ kó ní padà jẹun ò torí kó lè yé tó ṣe mùsùlùmí kó bá ẹ nǹkan fi àjẹrà fi àjẹrà kínni ọlọ́run ló ní ká ṣe inú pípé paasi jẹ́rú ọlọ́run ní tá à ń ṣeun nínú pé wò ó sì mọ̀ wọn rẹ ló fi ṣe kèfèrí dì sí torí pé ọgbà fọlọ́n ó rí i pé náà ló ṣe sọwọ́ lẹ̀ ọ̀tẹ̀ lófin ọlọ́run kò sì sí àti ẹni tó wá ń kanra tí ń bá èèyàn jà torí pé ń gbààwẹ̀ wọ́n tún là ń jà ó tún pẹ́sẹ̀ bọ eléyìí ẹlòmíín tún bọ̀ ọ́ gbé ń pa àbà ẹ dákun ilẹ̀ òórùn fẹ́ wọ̀ tóun bá ti wọ̀ inṣàlá ẹ̀sìn àrán rí àgbéraga à ń tẹ̀lé òfin ọlọ́run àwọn ẹni tí wọ́n bá wá àrán rí fòfin ọlọ́run tí wọ́n gbéraga fayu'adhibuhum 'adhaban alima ìyà tí tani tí roni ìlọlọ́wọ́n ọba ó fi jẹ wọ́n ìyà tí tani ìyà tí roni lọ́lọ́wọ́n ọba ó fi jẹ wọ́n ó wà nínú hadith wípé wọ́n bi anabi muhammad sallallahu alayhi wa sallam wípé subhanallah kí ni túmọ̀ rẹ̀. wọ́n ní nkàfúlọ́hì minkulisu ayi tanzihuhu wa taqdisuhu anil andadi wal awlad subhanallah pé ìtumọ̀ rẹ̀ ní káfọ́ ọlọ́wọ́n ọba amákúrò ní gbogbo aburú torí ẹ̀ tó máa sọ pé ìsítánkáfà ìyẹn ni pé òun náà sálá sátán kúrò nínú àti ṣetọ́lọ́n wa amma alladhina stankafu àwọn ẹni tí wọ́n sá lásàtán kúrò náà àti ṣètò ọlọ́run tí wọ́n rán rí ọ̀ràn rí fún mọ́sálásí ọlọ́ta òun ni á èèyàn ọmọ wọn rẹ̀ ọ̀sá fún mọ́sálásí ọlọ́ta òun ni mọ́sálásí ẹni tó sì yan mọ́sálásí lọ́ta ọ̀dájú pé yóò mú kínni yóò mú lé ẹbọ yóò mú lọ́rẹ̀ abẹ́yìn náà fura bẹ́ẹ̀. torí pé nǹkan kan ń nù ẹ̀mí kálukú di afrika ká ala àlàfo tí ń bẹ́ẹ̀ nù ẹ̀mí fẹ́sìn tó o bá ebi rẹ̀ ọmọ pọ́ náà ni ìdí inú tó fi jẹ́ pé ẹ máa wo àwọn èèyàn kò sẹ́ni tí ò lẹ́sìn kan ti ń ṣe nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ń bẹ́ẹ̀ nù ẹni tí ń sẹ́sìn òdodo ìsìn nù ṣùgbọ́n pé nìkan wà á wà kó á ní kẹ̀kẹ́ tí ń ṣe lẹ́sìn kò sí ẹni ah, free thinker free yun gan freedom yun gan ó lẹ́sìn tiẹ̀ kò sí náà ni èèyàn kan torí pé ẹ̀mí ọlọ́run èèyàn sára ẹ̀mí ni ìdínú tó sì fi jẹ́ èèyàn yá ọlọ́run. èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa tẹ̀lé tọ́lọ́ọ̀ni gbogbo ẹni tó bá ti ran rí fún tọ́lọ́ọ̀n tó sì gbéraga sí tọ́lọ́ọ̀n fayu'adhibuhum 'adhaban alima ìyà tí tani tí tún máa roni lọ́lọ́wọ́n bó fi jẹ wọ́n wala yajiduna lahum min dunillahi waliyan wala nasira. wọn ò ní ní alágbàálẹ̀ kan àbí alárànṣe kan tó yàtọ̀ sọ́lọ́ tó bá di lọla kìyàmà ìyà jẹ wọ́n gbé ìyà jẹ wọ́n gbé eléyìí túmọ̀ sí pé anabi Isa aleyhi salam kò jẹ́ ẹni tó tó láti sọ ipò ńkọ́ láti jẹ́ ẹrú sìn salam. kò tó ẹni tó lè sọ wípé èmi ò ní sin kọ́dà kò tó ẹrú tí ó sọ wípé èmi ti mápá kúrò nú ẹ̀ kò sí tọ́kàn mi pẹ̀lú kásẹ̀sì fọ́lọ́hùn anábì yìí sọ̀jẹ̀ síbẹ̀ kò tí ẹ̀ síbẹ̀ rí torí ẹ̀ ó lè sọ afẹ́ máa pé èsì ti rí ẹ̀ wá gbádùn níbí ọlọ́run wá pè wá ní ah, o wàláhì ọlọ́run ọlọ́ni yá ayyuhannas qad ja'akum burhanun min rabbikum wa anzalna ilaykum nuran mubina yá ayyuhannas apẹ̀yìn èèyàn lápapọ̀ torí ń tàǹtì torí rẹ̀ pẹ̀yìn ntọ́ bá gbogbo yín wí ni kìí ṣe pé àwọn olùgbàgbọ́ òdodo lásán yàtọ̀ sáwọn ẹni tí ò tí ì gbàgbọ́ gbogbo yín pátá là ń pè níta ń sin pé yín lọ sí díẹ̀ ó ní í ṣe pẹ̀lú gbígbé ayé yín àti àtúbọ̀tán ọ̀rọ̀ yín ó ní í ṣe pẹ̀lú iman ó sì ní í ṣe pẹ̀lú kẹ́ ẹ pa kúfúrú tì ọlọ́run fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ gbẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ń fẹ́ bẹ́ẹ̀ shara'an qadaran wa shara'a ọlọ́run ọba ń fẹ́ bẹ́ẹ̀ qadaran wa shara'a kò sì ní mú kó bẹ́ẹ̀ qadaran wa kawnan. ọlọ́run bá ń fẹ́ kí gbogbo yín islam sharan ṣùgbọ́n kọ̀ọ̀kọ̀ àkọọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ qadaran wa eléyìí ń bẹ́ẹ̀ nu ilmu tawhid pípẹ́ ọlọ́run ọba ó kí gbogbo yín islam ṣùgbọ́n pé yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ó ní wípé gbogbo èèyàn wọn ò lè ṣe islam láéláé torí ẹ má jẹ́ ọyọ lẹ́nu ìgbà tó lọ́wọ́ bá bá tún wá ń sọ pé ẹ̀yin èèyàn ẹ gba islam òun náà ni ò sì ní mú wọn gba islam subhanallah fìtì musa àti fìràhùn náà ṣàpèjúwe ọlọ́run musa sí fìràhùn fìràhùn náà ọ̀gá olórí ibú láyé ìgbà náà musa aṣíwájú fáwọn olóríire láyé ìgbà náà ọlọ́run tún àfọmọ ẹ̀yà musa haruna ó fi kún musa ó ní àárán yín sí Fir'auna alágbẹ̀rùgbárí gbàtẹ́ bá dọ́dọ̀ rẹ̀ faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ọ̀rọ̀ tọ́lẹ̀ ìníkẹ́ ẹ bá Fir'auna sọ ọ̀rọ̀ tọ́lẹ̀ ìníkẹ́ bá sọ bọ́yá. fìràwùnà yóò tara ntẹ́ ẹ bá ba sọ pẹlú gbólóńtọ́lẹ̀ yóò tara rẹ̀ rántí ọlọ́run àbí yóò tiẹ̀ tara rẹ̀ yóò bẹrù ọlọ́run yóò yé sàgbẹ́rù gbarí yóò yé ramú ọlọ́run tó ti mọ̀ yín pé kò ní gbọ́ kò ní gbà èyàn sì tún ọlọ́run ọba ṣe pé a ẹ kàn fẹ́ waste energy energy kí ni wọ́n waste wọ́n waste energy kankan ìgbà tí fìràwùnà ọgbà sáwọn kan ọgbà. ṣé báwọn kan gbà ìgbà tí fìràwọn náà gbà ṣé bó sì hàn sí gbogbo wa náà ní sí pé ìyà tó ti kọ́kọ́ jẹ fìràwọn náà láyé ọ̀jẹ̀ ọlẹ́tọ̀sí èyí tí sì ń jẹ lọ́wọ́lọ́wọ́ nù sàárè ń jẹ ọlẹ́tọ̀sí ìyà ńlá tí wàá jẹ lọ́la àlùkìyàmà yóò jẹ nítorí pé ọlẹ́tọ̀sí ọ̀hàn àbí ọ̀hàn ọ̀hàn torí ẹ̀ alhikmatul ilahiyya ẹnìkan ọ̀ma àfihàn bá tọ́lọ́n bá bá fẹ́ láti fi mọ àwọn ẹrú rẹ̀ torí ẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀yin èèyàn tó ń ti pé gbogbo wọn ò gba islam ṣùgbọ́n nù pé yẹn ẹni tọ́lọ́run fẹ́ kó gba islam yọ gbà. qad ja'akum burhanun min rabbikum àwíjàre tó múnádóko ó ti dé wá bá yín o láti ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá yín onáni anabi النبي ومحمد صلى الله عليه وآله وسلم النبي محمد muhammad ó ti ما بقني برهان ọlọ́run ọba pè ní burhan nítorí wípé ó pè láwíjàre nítorí pé àwọn àwíjàre tó múnádóko ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn náà ni almu'jizat ètò ọlọ́nfà nabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tí máa dáni lágara eléyìí tó dájú sáká ipe ẹnìkan ò lè ṣerú ẹ̀ àyàfi ànábì ọlọ́run irú rẹ̀ ò lè tọ́wọ́ ẹnìkan wáyé àyàfi kó jẹ́ ànábì ọlọ́run àwíjàre nìyẹn tó múnádóko ipe ntí ọ̀sẹ̀lẹ̀ yìí òun náà ní àmì òun náà ní ẹ̀rí tó ń jẹ́rìí fún mi pánábì ọlọ́run ọba ni mí ẹni tó bá wá ń wò ipe ìyẹn sànábì ọlọ́run kó náà ṣerú ẹ̀ kó fi já mi nírọ́ torí ẹ̀ àwíjàre ńlá ìní àwọn ohun àmì tí dánilágara eléyìí tí ọlọ́run ọba fún àwọn ànábì ọlọ́run ọba wa. wa anzalna ilaykum nuran mubina a sì ti sọ ìmọ́lẹ̀ eléyìí tó hàn a ti sọ kalẹ̀ fún yín o ìmọ́lẹ̀ tó hàn yìí òun náà ni alukur'an eléyìí tó ọlọ́run ọba fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè ní malẹ̀ nítorí pé látara alukur'an iná ni àwọn àdájọ́ fi máa hàn àwọn àdájọ́ tá a mọ̀ látara alukur'an ni a mọ̀ wọn àti pé látara alukur'an ìyẹn máa ń mọ̀nà kúrò nínú ṣìnà ẹnìkan ò ní di alukur'an mú kó ṣìnà ẹnìkan ò sì ní máa fi ṣe aṣíwájú kó nítorí àwọn ó rè gbẹ torí ẹ ìmọ̀lẹ̀ tó hàn ó náà ni alukur'an. فأما الذين آمنوا بالله ọlọ́ni torí náà ẹnikẹ́ni tó bá gba ọlọ́run ọba gbọ́ àwọn ẹni tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wa'tasamu bihi tí wọ́n sì di alukuraani mú wọ́n di alukuraani mú alukuraani ló wọn tí wọ́n fi jìnnà sí àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ alukur'ani yọ ẹ ká dìmú lọ́wọ́ méjèèjì ká máa kà á ká máa ké e ká ṣagbára láti ha sórí ẹni tí alukur'ani tó jẹ lógún tí ń ké e, tí ń kà tí ń gbìyànjú àti ha sórí eléyìí a máa múni ká ìrójú níbi àwọn ẹ̀ṣẹ̀. èyí tá à fẹnu ṣẹ̀ níbi àwọn ẹ̀ṣẹ̀ èyí tá à ń fẹyinjú níbi àwọn ẹ̀ṣẹ̀ èyí tá à ń fẹsẹ̀ àbí àwọn ẹ̀ṣẹ̀ èyí tá a máa fetí ṣẹ̀ àbáwọn ẹ̀ṣẹ̀ èyí tá a máa fọwọ́ ṣẹ̀ nítorí pé al tó ń bá ń ké tó sì máa túmọ̀ rẹ̀ ọ níjànú máa ọ dáa. síbò kálẹ̀ kan nínú tó kínú Al-Qur'ani pọ́lọ̀ ń ṣe tó fẹ́ dáwọ́lé ilé ìwọ̀ èyí ti rí tó ṣe pé o ti máa lé ìwọ̀ tó tún wá máa ṣe síbò kí ọkàlẹ̀ kan nínú àwọn àyà tó ké wọ́n lọ́wọ́ bá lọ gbọ́dọ̀ dán nǹkan yìí wò báwo ló sì wá lọ sí bákan náà ẹni tí ń ha yóò kọ́ àìrójú pẹ̀lú híha jìnnà sí gbogbo ń tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ torí tó o bá ti sọ̀rọ̀ ààrẹ lẹ̀ láti tún máa ṣe ń tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ o ti sí nànú láti gbàgbé gbogbo alukurani tó lọ ha ìdí ìnù tó fi jẹ́ pé ń tó ha alukurani kò lè lásìkò fún rẹ́gbẹ̀ kò lè láyè fún rádaràdán nítorí alukurani tó há sórí tó bá ti lè fara rẹ lẹ fúnra nù alukurani ọmọ sálọ ni turu ẹ wa nù hadith ike ẹ máa ka alákàtúnkà tẹ ẹ bá ha nǹkan kan sórí nínú ẹ torí pé alukur'an ló máa ń sáré jáde kúrò lórí ẹni tó bá ha ju bí ràkúnmí ṣe máa yára bọ́kùn lọ tẹ bá kí okùn bọ́ ràkúnmí lẹ́sẹ̀ kò lè pẹ́ kó tiẹ̀ tó rí kìbọ́ lẹ́sẹ̀ ìwọ́ wò tó bá mọ̀ kókùn ló kìbọ́ lẹ́sẹ̀ ó lè ti tán kẹsẹ̀ dànù tó ti kú tó bá tún arókùn yẹ kìbọ́ lẹ́sẹ̀ yọ bọ́kùn ni ìwọ náà tètè kí wọn ọfà kí ó túlẹ̀ so bẹ́ẹ̀ alukur'ani tí yẹn bá ha sórí a máa yára tètè jáde kúrò lórí torí ẹ ẹni tí ń ha alukur'ani tó bá di alukur'ani mú irú àwọn wọ̀nyẹn wọn èrè fún rẹ gbé torí ẹ ó ṣeéṣe ẹni tó bá di tìrọ Ọlọ́run ọba mú kó ní tọ̀hún kó jẹ́ ọ̀kan nínú àwọn tó jìnnà sí gbogbo àìdá ó sì dájú pé gbogbo ẹni tó bá di títírọ̀ ọlọ́run ọba mú ó ti di okun ọlọ́run ọba tó yí mú ó sì ti di ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. fi rahmatẹ ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ó mú ọwọ́ nù kẹ́rẹ̀ẹ́ ọlọ́run dákun ṣe bẹ́ẹ̀ fún wa o ràn wá lọ́wọ́ lórí àti di alukur'ani mu. wa yahdihim fasayudkhiluhum fi rahmatin minhu wa fadl ọlọ́run ọba yóò mú ọ wọnú ìkẹ́kan tí ó tọ̀dọ̀ rẹ̀ wá yóò sì tún ṣe àjùlọ kan fún wa torí pé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n sì di tọ́lọ́run ọba mú wọ́n di alukur'ani mú wọn ò fi súnà anábì sallallahu alayhi wa alihi wa sallam rárí wa yahdihim ilayhi siratan mustaqima ọlọ́run ọba yóò sì fi wọ́n mọ̀nà yóò fi wọ́n mọ̀nà lọ sí ọ̀dọ̀ rẹ̀ ní ojú ọ̀nà tó là gaara ẹni tí máa ń fẹ́ ru eléyìí ohun tó ṣe náà ni wípé. kọ́ ọgbọ́ ọba gbọ́ kó o di tìrọ ọba mú kó o sì jẹ́ ẹni tó ṣe é pé kò ní fi tànàbì ráre ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ àwọn ni ó ṣoríire ọlọ́wọ́n ọba kọ́ kà wá kún wa kó jẹ́ káwa náà ká lẹ́yìn eléyìí Nisa yìí. nípa ìdájọ́ kan òfin kan eléyìí tó ní í ṣe pẹ̀lú pínpín ogún èyí tó ṣe pé kò sí nínú ntọ́lọ́wọ́n bá ti sọ ṣáájú nínú àwọn àyà tó bẹ̀rẹ̀ súrọ́tù nìsà torí nínú àwọn àyà yẹn gbogbo ìdájọ́ gbogbo òfin gbogbo òmàtá fẹ́ mà nípa bí wọ́n ṣe ń pín ogún ó ti wà ń bẹ̀ tá bá kọ tírà kan lónìí nípa ọ̀nà tí wọ́n ń gbà pín ogún kò bá àjẹgbẹ̀rún márùn-ún ewéèwé ńṣe ló yẹ ká fọkàn balẹ̀ ká sì mà dájú pé kò tìbò míì wá àyàfi lára àwọn àyà tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ ogún yìí kò jù bẹ́ẹ̀ lọ àlàyé lọ́kàn lọ́kàn kún torí ẹ̀ a sì sọ níjọ́ yẹn nígbà ń ṣàlàyé àwọn àyà ti bẹ̀rẹ̀ yùn gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì tó. kárí nínú àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ àwọn ẹni tí ó wá ìmọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀nà tá à ń gbà pín ogún nínú Islam nítorí pé ìmọ̀ nípa pínpín ogún àwọn olùmọ̀ wa pè ní ìdajì ìmọ̀ gbogbo ìmọ̀ yòókù ó ní ìdajì kejì ìdí ni pé wọ́n ní gbogbo ìmọ̀ tá à ń kọ́ wọ́n ní í ṣe pẹ̀lú ìgbà tá a wà láyé á kírun á gbáwẹ̀ á ṣàlùwàlá á yọ zakia á ṣe hajj àmójútó tawhid gbogbo ẹ ní í ṣe pẹ̀lú tá a máa ṣe nígbà tá a wà lábẹ̀mí láàyè ṣùgbọ́n ilmul mìíràn ìmọ̀ nípa bá a ṣe pín ó ní í ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe dúkìá wa lẹ́yìn táwọn ọba sí má ìdí nu tí wọ́n fi pè ní ìdajì ìmọ̀ lónìí. kìí ṣe lónìí tá à ń sọ̀rọ̀ yìí o látọdún tó pẹ́ gbọ́ọ̀rọ̀ sẹ́yìn ó ti ń ṣẹlẹ̀ kò sì yéé ṣẹlẹ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ olùmọ̀nìmí èmi náà mà nípa ìsìláàmù pípọ̀ wọn wọn ò nípa bá a wọn ò nípa bá a ṣe níbàámu pẹ̀lú òfin ọlọ́run ọba wa eléyìí burú jáì ó sì ń dá ọ̀pọ̀lọpọ̀ áwọ̀ ọlẹ́ẹ̀ ọ̀n da yanpanyanrin sílẹ̀ láwùjọ ìdí ni wípé ọ̀rọ̀ ogun pínpín ó ní í ṣe pẹ̀lú owó ẹ̀yin náà sì mọ̀ pé tó tètè ya ọ̀rẹ́ àti ọ̀rẹ́ mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí iye kan sí iye kan alábàágbé sí alábàágbé kò sírú owó owó a máa tètè dẹbírú owó a máa bọ̀rẹ́ jẹ́ asọ̀bùl hayà wọn lòun gan ni ìsẹ̀mí ó ní san fún ìsẹ̀mí torí ẹ̀ tí wọ́n bá wá pín ogún yín tí wọ́n pín pín kó pín ẹ rí i pé áwọ̀ ò ní tán ìjà ò ní parí ẹni tí ń wò pé wọ́n ṣàbòsí sóun ó lè lọ́ọ́ pẹjọ́ yóò mú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ yókù lọ́tà wípé wọ́n ti bọ àwọn tó pín ogún nínú ìlọ́fà ni wọ́n fi gbàbọ̀dì wọ́n yàn oúnjẹ wọ́n ṣàbòsí sóun. So àwọn ẹni tó pínrún ogún bẹ́ẹ̀ náà wọn ò ní bọ́ lọ́wọ́ ẹ̀sùn tí wọ́n máa fi kàn wọ́n ìdí nì tó fi pàtàkì pé ká wá mà wọ́n tó pè wá lásìwájú gbogbo ẹni tó máa fi lè pè lásìwájú kó tó di pọ́ wá mà kì rọrùn fúru wọn láti wá màmá láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ wa àdààmú fún wá mà àwọn ọmọ tí wọ́n wà nípò kún ọ lọ ilé ẹ̀kọ́ wọn ì wá ẹ̀kọ́ wọn ọ̀dààmú fún kí wọ́n wá mà ẹlòmíì ọ̀wá lè kéwù pe ẹ̀mí pé faa wọn, ṣe ń pò láàfà àwọn ládùúgbò àwọn káwa náà máa pè láàfà báwo làwa ṣe fẹ́ pè ọ́ láàfà wọ́tọ̀ ipò pọ̀ náà lọ gbọ́dọ̀ gbéra rẹ sí lè bá ọ̀kan kéré jù fóun ẹ jẹ́ kó lè e tó ju eléyìí lọ a tí ì dánwò. ò tí ì dán o wá dán o náà gbàtọ́ bá dán o torí kó o ju agbára wọn lọ àtún á ní kó o sì dán o míì fún ọ pèsè agbára rẹ ọkà ètò ọ̀fẹ́ kún ó gbé ọ sí bẹ́ẹ̀ ṣe máa kọ́ mànù yìí sì wọ́n lọ́kàn fojú bù ìdí inú tọ́pọ̀lọpọ̀ òfin máa kankan tán kàn gbé láwàní ká lásán láwàní ò àmì olódo ni torí kéèyàn wà mà náà ni kéèyàn ó tó dolùmọ̀ walaysa al-mar'u ta'allam falaysa al-mar'u yuladu 'aliman wáìmà wọ́n yìí bíyàn tìmàtìmà. wọ́n bí jọ wọ́n ti bí kọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan wọ́n mọ̀ irọ́ ni olódò olólùwà rẹ̀ torí ẹ agbọdọ wá ìmọ̀ wọ́n mọ̀ wá mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ abuku ń bẹ́ńbẹ́ ìwọ̀sí ń bẹ́ńbẹ́ bá ṣe sùúrù fábùkù àti ìwọ̀sí yẹn ìwọ padà mà nínú eléyìí ò sí wàhálà ń bẹ ẹ máa gbẹnu lọ gbẹnu sọ̀hún kò burú òkúkú ní yọkù lágbárí rẹ gbogbo àwọn nǹkan ẹ̀ ọmọ ríru rẹ ọmọ ríru rẹ kó eléyìí ọ̀yọ́ kankan kù lára rẹ torí pé ọlọ́run máa fi sàdánwò fún yàn ẹlòmíì ó ti torí irú àwọn kan ẹ̀ ọgbọ́n ìlọ́mọ a àdúrú mi àdúrú rẹ olódo so pẹ̀lú ògo ọlọ́run tó bá ṣe sùúrù tó bá ṣe sùúrù ẹ̀yin ó dàkú kọ́ wọn náà ti pọ́ ọmọ torí à ń fẹlẹ́ yìí fi pé àwọn ọmọ ìyá wa mùsùlùmí gbogbo mùsùlùmí ẹ máa wá lékè o ẹ máa wá lékè o ẹlòmíì wọn máa wò kó ti kọjá ọ̀ kọjá rẹ̀ ọ̀bá bàbá àwa ní kíláàsì tá a gbé ọ sí pẹ̀lú ògo ọlọ́run màtó bá fi wá fúngbà díẹ̀ wọn náà rí i pé alihamudulilayi kò ní sẹ́ni tó lè tú ọ jẹ wọn náà lóye ó lè tún lè rẹ ṣe ó lè tún ọmọ rẹ ṣe àwọn ọmọ yẹn jẹ wọn máa wálé kí ó torí àwùjọ ìlú kan tí wọn bá dà àwùjọ ìlú kan tí wọn bá kún fún oore ibi ẹ̀kọ́ ní ti bẹ̀rẹ̀ o ibi ẹ̀kọ́ ní ti bẹ̀rẹ̀ ẹ mú àwọn ọmọ yẹn wálé kí ó kó wọn kọ́ ìmọ̀ gidi ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ọlọ́nsọ ànábì sọ nítorí táwọn ọmọ yẹn bá mọ̀ ó túmọ̀ sí pọ́jọ́ ọ̀la ọjọ́ ọ̀la àlùwọ́ dáa àmọ́ tó bá yẹ pé wọn ò dààmú fún mà ó túmọ̀ sí kọjọ́ ọ̀la òun yóò dẹ́njà kọ́lọ̀ mẹ́jọ kọjọ́ ọ̀la tiwọ́ dẹ́njà o kọ́mọ kẹ́kọ̀ọ́ oríire ní fòbí pàápàá jùlọ ọmọ tó bá kọ́mọ òdodo ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́ẹ̀mú lọ sílé kí ó níbi tí wọ́n ti ń kọ́ wọn bídíà wọ́n ń kọ́ wọn ní ti ọ̀dà wàláì bàbá mi fẹ́ lè lọ sọ ọmọ nù láì tí kù nítorí pé ńgbà tó náà rí tó máa ń dánwò lẹ́yìn ìgbà tó kéwú tán bí kò máa lé adarí pọ́n kádùúgbò ojoojúmọ́. bàbá ṣe déédéé rẹ̀ níbi tó ti mú olóńgbò láàyè tó ti lọ ọmọdúnmọ́ lórí ọ̀sọ́ sínú odó ní gun. a ah, dákun wọn máa ní kéwú ni ọlọ́kọ́ ni àbí sí awo a'udhu billah wàláì irú wọn pọ̀ so ẹ jẹ́ kọ́ ọmọ kọ́mọ̀ gidi kọ́kọ́mọ̀ tó dára ọmọ lanu yín kẹ́ tó lọ yọ lanu yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá sí má ẹ̀yin náà wàá jẹ́ pé ẹ ti contribute sí ìlọsíwájú ẹ̀sìn Islam láwùjọ yín ẹ máa gba commission rẹ̀ láéláé torí gbogbo ẹni tó bá fi lè kọ́mọ̀ yẹn lọ́dọ̀ ọmọ yín ẹ̀yin náà ní commission nítorí pé ọmọ yín iṣẹ́ yín ni anábì ni ẹ máa jẹ́nu sẹ́yìn torí délé ìpele léyò à ń pè yín o ẹ má ọmọ yín wá lè kí o. ẹ mú àwọn ọmọ yín wá lè o kó wọn akọ nípa tọlọ nítorí pé àwọn ọmọ báyìí la fẹ́ sọ ní ìjókòó yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tá a máa ń sọ ẹlòmíì ni bígbà tá à ń ni ní máa ọmọ tá a bá fún kéékèèké kéékèèké kéékèèké kó ti débi pé a lè ṣàlàyé ní ńláńlá fún un ìdìgbà tó bá fa yẹsẹ Ọlọ́run kọ pé káwọ lọ kẹ má rò pé báyà kéèta ni Ọlọ́run ló sì mọ ọmọ tá a ṣe sábàbí fún tó fi lọ láyé yìí tá a sì tún bẹ lórí rẹ̀ dì sìn kọlọrun ọba ọmọ pin wá ń pa ṣùgbọ́n kì í ṣe pé kéèta à ń sọ lónìí pé kì í ṣe ìdìgbà tó bá lọ lárúbá kó tó kẹ́kọ̀ọ́ torí pé ńlẹ̀ lárúbáwá gangan a mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ tí ò rí nǹkan kan kọ́ wálé nítorí tó bá dúró lórí pé wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ nu kíláàsì ní lọ́pọ̀lọpọ̀ yunifásitì ó yàtọ̀ sí yunifásitì eré kápáàsì lọ́pọ̀lọpọ̀ ọmọ ń sá nígbà tó bá sì délé ẹ̀yin ọmọ bílẹ̀ rẹ̀ ń pa ẹ̀sìn ìsìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tún kà ó lè yé ó lè má yé ìgbà tó ti wá fún un náà ń páálí wípé wọn náà ti gba dìgírì ṣe ní ọmọ agbétíra wa n atúláṣẹ fún wọn ni ẹ gbọ́dọ̀ máa wá gba kí n jọjúmọ́ jọjúmọ́ àwọn òbí ọ̀dà torí pé tẹ a bá padà délé kẹ́ ẹ lè bá ronú wí fáwọn èèyàn tó eléyìí túmọ̀ sí pé èèyàn mẹ́wàá fẹ́ lọlẹ̀ lárúbáwá ipò dìgbà táwọn bá dán káwọn tó kẹ́kọ̀ọ́ mo fi ń dá yín lójú pé mẹ́sàn-án àbọ̀ nu òní kẹ́kọ̀ọ́ tó bá dán torí gbàjò káàárẹ̀ kan náà ọ̀ọ́kọ́ láti lé bóòlù sì fẹ́ kọ́ lọ ọ̀ọ́kákúnlé onígbà ọba dọ̀ á mọ àwọn àdàgbà fẹ́ kẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n lọ sílẹ̀ lárúbáwá wọn àrí kọ́ àmọ́ tó máa ti ń kọ́ láti bí ní sítórí rẹ tó ti ṣáàpù fún ẹ̀kọ́ yẹn wàá rí i pé rọrùn ni ntọ́ ma mí ń dákú nítorí ẹ̀ ìrọ̀rùn ni wọ́n máa kọ́ ìrọ̀rùn ni wọ́n máa yí ọ kó náà àwọn olùkọ́ wọn máa pé irú àwọn tó ẹ̀kọ́ mú wá nì irú àwọn tó ẹ̀kọ́ máa mú wá nì kí ẹ ṣe irú àwọn tí ń dákú yìí torí di eléyìí àlàyé àyà yìí ọmọ wáyé lọ́la àtẹ̀mí àtiwọ́ náà lọ̀rọ̀ ìbáwí máa ti ṣe ń péjọ láti gbọ́ tọ́lọ́run yìí báyìí ọlọ́run ọba kọ́ mọ́ pa ọ̀rọ̀ wa dà sáìdá èyí tó ti dá nínú ọ̀rọ̀ kálukú wa ọlọ́run ọba mọ́ sọ̀kò bànújẹ́ sí i ibi èyí kìí sì dá fún yàn kí ọmọ kù síbi kan wọ ọlọ́run gbogbo ibi tó kù sí fún ní kálukú wa ọlọ́run dákun bá wa tún bẹ̀ sí ọlọ́run jọ dá fún aláyé kọ́ dá fún alálùkìyàmù ọlọ́njọ́ dáa fún atayataya kó dára fún atọkọtọkọ kó dáa fún atọmọtọmọ kọlọ́mọ bá kó jẹ́ kí àlékún lọ síwájú kọ́ máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.